آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته من تسواجه فلو التوى من جلسة البصيرة أو ó tẹ̀síwájú فلو دي داون àwọn ìbéèrè eléyìí tí wọ́n ti síwájú béèrè ìgbà tí ìgbàláyè kò sí láti dáhùn gbogbo rẹ̀ láwọn àkókò tó ti lọ ìbéèrè alákọ̀ọ́kọ́ wọn láburú wo lọ́wọ́ nínú káwọn máa ṣáájò mùsùlùmí eléyìí tó gba ọlọ́ọ̀bù àjọ ọjọ́ lọ́gbọ́n ó sì ní ìgbàgbọ́ òdodo eléyìí tó lálàáfíà eléyìí tó ṣe é pé pàǹtí kò sí ìṣẹ́sí ìgbàgbọ́ rẹ̀ ẹ̀yẹ kọ́ lọ mà ike Islam táwa gbà yìí ti ẹ̀sà jẹ́ òfin kankan bá ìtàn jẹ́ tán kò sí ti ẹ̀sẹ̀. bẹ́ẹ̀ kì í ṣeré rárá ẹnikẹ́ni tó bá gbèrò láti ṣe Islam yóò ṣe sàǹsàn ẹni tí ò bá ti fẹ́ ṣe kọ́mọ́wulẹ̀ rìn ní pèlúpèlú rẹ̀ yá ayo ayyuhalladhina amanu udkhulu udkhulu fi silmi kaffa wa la tattabi'u khutuwati ash-shaytan. ìnáwó lẹ́kùn máa dúpọ̀ mọ́bí. olúwa ní ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ̀wọ̀n náà islam tapatẹsẹ̀ ẹ ò gbọ́dọ̀ máa tẹ̀lé ìlànà ṣẹ̀fọ́n nítorí pé nítorí dájú ni kí ọ̀gá tó fojú hàn gbangba ìyàn ṣẹ̀fọ́n jẹ́ ìgbàláyé kò sí sẹ́nìkẹ́ni láti máa ṣe ìsìláàmù súkẹ́súkẹ́ kọ́ máa ṣẹbọ kọ́ máa sòòtà kọ́ máa lọ wẹ̀rí kọjá ẹni tó ti gbé bọ́ ń fi ara gbolẹ̀ níwájú àwọn arúmalẹ̀ níwájú àwọn ọ̀tà níwájú sìgìdì kó náà máa bá wọn ṣẹbọ kọ́ máa bá wọn sòòtà kọ́mọ bá wọn ṣe é fún kọ́mọ bá wọn dọ̀rọ̀ kọ́mọ bá wọn bòkè kọ́mọ bá wọn bodò ìgbàláyè rẹ̀ kò sí. níjẹ́ tó bá ti dán òpin èsè mùsùlùmí má. ọba lọ mọ́kàrí ní gbàgbà ọba sì jẹ́ pé ọlọ́mọ gbálẹ̀ mọ́sálásí ìwọ gangan lọ́kọ́ ìwọ gangan lọ́n sanwó omi àtọwọ́ náà sẹ́ńlò mọ́sálásí kò sí nǹkan tí àwọn ọ̀fẹ́ ti sè. a ò gbọ́dọ̀ lẹ́bọ lẹ́rù lópin ìgbà tá a bá fẹ́ jẹ́ mùsùlùmí kí ló dé ọgbà Islam ọwọ́ alọ́ gbàgbé pọ̀ mọ́ Yorùbá nìwọ ìdí abájọ oníkí gbogbo nǹkan tí wọ́n ń ṣe ń Yorùbá lẹ́rù kò sí kàtó fi sílẹ̀ bí ẹ̀fọ́ bí ó sà bí ọ̀fọ̀ yóò kéde yóò yájọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kó tí ń tọ̀ máa ń ṣe ó sì fún wọn mọ́ṣáláṣí ó ń ṣe gbogbo ẹ̀kọ́ ní ní àdàlù màdájú pé ó ṣe ìsìláàmù káàkiri lásán ni ọ. ẹ̀rí pé gbogbo sẹ́tì yorùbá bá ń ṣe ṣàṣà wọn ni kì í ṣoògùn ṣàṣà wọn ni kì í ṣẹbọ ṣàṣà wọn ni kò ní máa wárí fún nǹkan míì lórí tó kò lè máa rí ṣe níbo ni ìgbàgbọ́ yín wà kí ló dé tẹ̀síra yín mùsùlùmí kò sí wàhálà bẹ́ẹ̀ jẹ́pọ̀ yé ike pẹ̀lú nǹkan tí wọ́n ń ṣe jẹ́pọ̀ ti yé àwọn èèyàn wípé wòye ṣe mùsùlùmí má nítorí tí orúkọ rẹ̀ lè bá ṣe rẹ́jí pẹ̀lú wà tó ń hù. ọ̀npọ̀npá ọ̀ ń sọ̀rọ̀ ọ̀ ń sọ ogún ó tún ní mùsùlùmí ni ọ́ abọ́ rẹ̀ ni ọ́ onímùsùlùmí ni ọ́ báwo gan-an ló ti jẹ́ mùsùlùmí kò yé ó ti yẹ kó ti yé àwọn èèyàn láti ọjọ́ tó ti pẹ́ wípé wọn kì í ṣe islam pẹ̀lú nǹkan míì tí islam ọ̀sẹ̀ kù islam ó fi ọ̀rẹ́ yọ lọ yọ ọ́ fi ọkùnkùn nǹkan tó mú mọ́ islam. قلوا أواني قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين توبا لكم دينكم ولي دين ليس إيه مسلمين ọ̀pọ̀ àìmọye nínú àwọn Yorùbá sánpẹ̀rẹ̀ àwọn mùsùlùmí inú wọn kì í ṣe mùsùlùmí ẹlẹ́bọ olóòṣà onífá oní ọ̀pọ̀lọpọ̀ wọn. Kí wọ́n máa sọ ike ìgbàgbọ́ tó ń ní sí àdúrà ó kéré jọjọ lẹ́gbẹ̀ẹ́ bóun ti ṣe gba ipá kọ́ òun lè jí lówùúrọ̀ kan kó wọn má jí pé fa òun lè jí lówùúrọ̀ kan kó wọn má bọ̀ rẹ̀ òun lè jí lówùúrọ̀ kan kó wọn má wà ní fáwọn ẹni tó ń láyé ọ̀fọ̀ eléyìí tí wọ́n fún un tó kí wọ́n máa mú fi banú ohun ọ̀tàjú rẹ̀ rí dọ́kan wọn ò sì ní fẹ́ ṣe ọdún alágẹmá pé wọn má bá wọn kópa ń bẹ nítorí pé alágbẹ̀má lólùgbọ̀wọ́ òun rẹlẹ pọ̀ lẹ́nu ọmọ Yorùbá mo lẹ síbò nìyẹn tí wàá jẹ mùsùlùmí kan kò yé wà báyìí àwọn alọ mọkà káfíìrì lọ mọkà ọ̀sẹ̀bọ lọ mọkà rọmánu sámbíọ eyín kí lọ sọ yẹ ká tẹ̀sí wa jẹ́ pé ikú òbí ló fi bí ebi ti ké ń bẹ. kí ló dé tọ́pọ̀lọpọ̀ ń tanra rẹ̀ dànù ó kù tí ó tọ̀lọ̀ kábàá máa la. torí bí ayé tó gbé lórúkọ pé Islam ló ṣe tó fi kú tètè ní ló ṣe tó fi kú. tẹ̀wáyé kárí èèyàn kọ́ mọ́ ìyá kí èèyàn lóògùn lóògùn tí ọ̀tá kó ti ọlọ́ lórí nǹkan tí ń ṣe ọ̀nbẹ́nu àjò iléeṣẹ́ sí Islam tó lòdì sí gbígbà olùlàbóbà àfọmọba ìnárùn àgbónárùn àfọmọnárùn jẹ̀díjẹ̀dí àfọmọjẹ̀dí àgbójẹ̀dí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo eléyìí bẹ nú àjò eléyìí tó ṣe fẹsẹ ìsìláàmù pọtàkù lópin ìgbà tó bá ṣe ń bá fi ṣe ògùn yún kò sí ìkankan nínú rẹ̀ tó ta kojú àwọ wọn tó bá kó gbogbooro ń bẹ nù náà àbí igun nǹkan kan tó jẹ́ ìyá ara èèyàn ó ń bẹ ní tí gún má gun mu a'udhu billah olúwa wa kò ìwòsàn wa sára ń tó ṣe léèwọ̀ fún wa. ọ̀nbẹ́nu tó lù wá fi mà wá borí ahán nàbì rẹ̀ Muhammad sallallahu alaihi wa sallam. kódà ìsìláàmù lòdì sí kí nǹkan ọmọ ẹsẹ̀ ọ́ káṣí mọ̀ pé bẹ tí wọ́n lè lò sí nǹkan tí wọn ò sì sí nǹkan tí pọ̀ láti lò tàdá àwọn wà ìgbà àdàwọ̀ bẹ́ẹ̀ lo tí ẹ̀mí ẹrú ọlọ́ torí máa ń zọmọ lọ́ọ̀hún ní bẹ́ẹ̀ ìlà wà ń zẹlẹ̀ máa hù jẹ̀wà torí pé ọlọ́ ọ̀kọ̀ sọ àmójútó kalẹ̀ àti kọjá kó tún sọ ìwòsàn àti kọjá kó tún sọ òògùn rẹ̀ kalẹ̀ pẹ̀lú ẹ̀ torí ní ẹlẹ́yìn tí nǹkan bá ń ṣe tí wọ́n á sọ fóògùn yìí o àwọn ẹni tí irú rẹ̀ ti ṣe rí wọ́n lò ó. Allahu azza wa jalla ti bá ó sì ti bá wọn mú tí ń ṣe wọ́n kúrò. Wọ́n wá ròyìn irú rẹ̀ fún wọn náà. Ọwọ́ kọ̀ láti lò ó. Ìgbà tó wàá kù, ìwádìí wa fi hàn pé àárẹ̀ tí wọ́n ní kó lo oògùn títọ̀ kọ̀ láti lo oògùn sí òun. Olọ́jẹ́ sábà bí ikú rẹ̀ lábẹ́ òfin ọwọ́ ọ̀dọ̀jọ́ bí ọ̀gbìnlẹ̀ ìṣòyámá torí pé wọ́n ló ṣe sábà bí ikú ara rẹ̀ fúnra rẹ̀. Àmọ́ pé mo fẹ́ ṣáájú mo fẹ́ lówó ájò mo fẹ́ bímá ájò mo fẹ́ lọ́lá ájò mo fẹ́ ṣàṣeyege nínú ìdánwò ìdánwò tó ń bá lọ́nà yìí mo fẹ́ ṣàṣeyege ńbẹ̀ tó bá ti lè gba àwọn ọ̀nà tẹ́sìn Islam tó ní kọ́ gbà láti fi wárú àwọn nǹkan wọ́n sọ pé àjò tó ni bí ẹni tó fẹ́ lówó tó ṣe pé ọjàra mẹ́sẹ̀ ọ̀nà lọ gbàtọ̀ lọ́jà ọ̀dọ́wọ́ kan ní tó lè ti bẹ̀rẹ̀ òwò ọwọ́ awọ ẹni dúró fún ó fi rówó yá lọ́dọ̀ ẹni tó ya lówó tó fi bẹ̀rẹ̀ sí ní ṣòwò àjòkọ̀ dalẹ̀ lẹ́yìn òṣìṣẹ́ tó ń jí lọ sí ṣọ́ọ̀pù rẹ o sì ní débi ṣọ́ọ̀pù kọ́ẹ́kẹ́rẹ́ pọ̀jù àdánù lọ́ọ́ máa gbọ́ ẹjọ́ òfò lọ́ọ́ máa rò níbi igbá rẹ òní kọjúmọ́ kẹtọ́ pálẹ̀ ha ọkọjúmọ́ kẹtọ́ pàtẹ́ rẹ lẹ̀ azọ̀pọ̀ nṣáájú tọ́jà wàá bùkátà kó o nǹkan kan mẹ́lẹ̀ ní ṣọ́ọ̀pù rẹ o kò bùkátà kó o máa fọ́n mi kan lẹ̀ ní ṣọ́ọ̀pù rẹ o kò bùkátà kó o ti dídé ṣọ́ọ̀pù kó o máa pọ̀pọ̀ ájò kájò nù ájò tọ́jú ọkọ̀ ní ìsìláàmù nù àbí kò fẹ̀yìn fún alábàáwọ̀ ọjà pépé ni àbí kò ọlọ́run ṣáájú òfò kọ̀ wá jí lóru ṣọ́ọ̀pù tó wà láàárọ̀ wọn á ní kó jí lọ́bẹ̀ lágbo méjì kọ̀ wá bí sóríta mẹ́ta bá wà ní ọjà yìí kọ̀ lọ ó ájò eléyìn ájò kájò ájò àwọn ọ̀sẹ̀bọ òdìyọ́pọ̀ ní Islam mùsùlùmí wo ni wọ́n ń ṣe ọ̀wẹ́ ńlé rẹ má oríta mẹ́ta ló ti wẹ̀ ìwọ́n máa yá àwọn àǹjẹ̀nu ọ̀rẹ́ àwọn awin torí kọ́ ló máa tajà yín náà ni kọ́kọ́já kọ́ jẹun kó mu kọ́ wọ́tọ́ sọ́rùn kó gbélé sọ́dà kó gun mọ́tò tó ti bẹ́ẹ̀ náà lọ ni. ma àwọn ń bẹ wa jalla à ń bẹ òǹdí lóru à ń bẹ ó ti jẹ́ ẹni tó ṣe wípé ó ń ṣe dáadáa òfin láti fi ṣàtẹ̀kùn síwájú ẹ ọmọ tí mò ń sọ̀rọ̀ fún mi lọ́mọ alálùbáríkà àjò tí Islam fara mọ́ni. àmọ́ lọ báyọ̀ ọ̀tún oníkún fún ọ ní ọ̀tún bùnmi ọlọ́ba àwọn eléégún oníkún fún ọ ní ọ̀jẹ̀mú ìwá ọlọ́ba àwọn olóró òrò ti kan fún mi ló ń béèrè a'udhu billahi minash shaitani rajim ògúnbí lọ́n wá a'udhu billahi minash shaitanir rajim tánlájò kájò tánlájò àṣẹpàn gbogbo orú àwọn ìlànà ìlànà àṣẹpàn ni o ìgbà tó lù wá ń pè wá ike ká wọnú ẹ̀sìn islam ta pátẹsẹ̀ ẹni tó nù ayé àyè kan náà ló ti sọ pé wala tattabi'u khutuwati shaitan ẹ ò gbọ́dọ̀ máa tẹ̀lé ìlànà àṣẹpàn torí pé ti mà fáwọn kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́gùn rẹ̀ fún wọn láti onídọ̀la wọn máa ṣẹ̀bọ̀ náà ni. akramakumullah iṣẹ́ wo iṣẹ́ wo lọ́mọ Yorùbá máa ṣe tí ó bọ̀ lọ́wọ́ à ń sóògùn tí ó bọ̀ lọ́wọ́ à ń ṣẹbọ tí wọ́n bá rí ṣe ògùn ni tí wọ́n bá rí ṣe ògùn náà tọ́ba ń rí ṣe ẹ̀fọ́ àti fá náà ni tí wọ́n bá tó rí ṣe bẹ́ẹ̀ náà ni. Nbọ ní Islam wá wà. Nbọ ní Islam wà. Wọ́n rò pé ẹ̀sìn jẹ́ ní Islam. Wọ́n rò pé tí wọ́n bá ti gbàwé membership ó ti tó èèyàn bá máa ṣe nǹkan míì yọ dáadáa ló kọ́ wé membership náà nínú Islam. Nǹkan pè ní Islam, òun náà ni àwọn àgbàgbọ́ tó ti mọ nípa rẹ̀ kò sì dúró tọ́ọ̀bá ti dúró sí gbàgbé ẹ̀ ìwọ́kọ́ ni wọ́n ń pè mùsùlùmí. o lè má tán àwọn tẹ́ǹbà ń tó ń gbéra yín jẹ sí ányá o lè má tán wọ́n jẹ́ o kò sí bó ti lè tán Allah jẹ. ọba wa lẹ́rù wípé lọ́jọ́ òfin ó súnmá títí pọ̀ nínú àwọn èèyàn tá a mọ̀ nílé ayé tí ó sí wa páwọn náà ń ṣẹbọ páwọn náà ń sóòtà ike adigbọ́ ti fá làwọn náà yọ yí àwa lẹ́nu ike fi tí wọ́n tò wọ́n sí òní dá lọ́jọ́ gbẹ̀ndàlù kìyà nítorí kí ọ̀pọ̀lọpọ̀ ń fojú pamọ́ tó bá ń gbọ́rú ọ̀rọ̀ yìí wọ́n máa sọ ọ́n alhamdulillah èmi bọ́m̀bẹ̀ yọ hàn jọ gbẹ̀ndàlù kìyà tó bọ́m̀bẹ̀ lóòótọ́ àbínú ẹ̀ gangan lọ wà torí pọ́jọ́ gbẹ̀ndàlù kìyà nínú ìròyìn rẹ̀ ọ̀nìyàn ọmọ tẹ̀bẹ̀lẹ̀ sàrọ̀ ọjọ́ tó lọ́wọ́ yóò gbé gbogbo tí a gbé pamọ́ hàn sí dáadáa ọ̀pọ̀lọpọ̀ ẹsẹ̀ mùsùlùmí wà báyìí ọ̀sẹ̀ bọ́kìtì ni wọ́n. sẹ́ráwọn ti ń jáde táwọn pèrè àwọn ní adigbọ́ ti fa ifá tó mi dèèyàn ifá ló mú mi là àwọn ẹni tí ń jáde tó ń sọ pé ọmọ ṣọ́ọ̀ṣì làwọn ṣọ́ọ̀ṣì làwọn ti dáàmà ṣọ́ọ̀ṣì làwọn ti rí ògo àwọn yìí ṣọ́ọ̀ṣì ló má wọn hàn ṣọ́ọ̀ṣì ló bí ọjà bá wọn sẹ́ni gbogbo àti ń jáde báwọn sáǹpù lásán ni wọ́n jẹ́ fún àwùjọ Yorùbá ọ̀pọ̀lọpọ̀ gbogbo àwọn Yorùbá náà tí wọ́n ti ṣe ríro ṣùgbọ́n àwọn náà ti ti pọ̀ ọjọ́ ọ̀gbẹ́ndà kìlámà wọn lọ́ọ̀rù àti lóòtù gbọ́ngàn ọ̀lọ́gbẹ́ta wì Yorùbá wo ni ìṣòògùn àtẹnugbọ́n wa bá sànú Yorùbá wo tẹ́lọ́kùn sọ ọ̀rẹ́ tó pọ̀ mọ́ Yorùbá nìwọ̀n ọ̀pọ̀lọpọ̀ gan ó ti gbẹ́gbẹ̀ mi ẹni pé tata yorùbá wọ́n bọ̀ra lẹ̀ fẹ́ ní gbàgbẹ́rẹ́ lára rẹ̀ yóò bá múra rẹ̀ lọ pé kí wọ́n sá fún wọ́n ti mú lọ wọ́n ti bá a sá fún rí ẹni pé ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé mo náà fi sí gidigidi ni wàláhì nídìí ẹ̀sìn islam wọn gba islam sílẹ̀ ní sẹ́bàá ti gbọ́rọ̀ islam ẹ̀rì sí imú wọn láì pálásẹ̀ yóò máa yínra rẹ̀ automatically ni yóò máa yínra rẹ̀ kẹ́ ẹ jókòó bẹ́ẹ̀ èyí lábẹ́ àní kò burú. Allahu akbar. Ibi tí àti ń tí ń tú púpọ̀, oní tí sòrò bá tẹ́ nìkan, ọwọ́ àbáyé ẹ wá sọ pé kò sí ọ̀rọ̀ kan láyè tó tóbi tó ju àdúrà lọ ẹ lọ́ máa ṣàdúrà yìí pẹ̀lú àṣẹ Allah ẹ rà yí padà tẹ bá wo ojú ẹni tẹ́ ń bá sọ̀rọ̀ ẹ ti kọ́kọ́ rí tójú rẹ̀ ó ti ká lánàá pé à ń ṣe bó ní nǹkan kan lọ́wọ́ ni ó ní nǹkan lọ́wọ́ ọmọ kan bẹ lọ́wọ́ rẹ̀ tàbí tí kò lóògùn abẹnú mo gbọ́ nǹkan wá bọ̀ rẹ̀ wá tó tún máa lọ àdúrà ẹgbẹ̀rún àdúrà Allahu akbar ìdí nu tó fi pé pé à ń sẹ́gbọ́ à ń tó sà à ń tẹ̀lé fà òní sábà kan láwùjọ yorùbá títí tí gbèǹdà òkè àmọ́ òfìdè tó ní wọn nígbàgbọ́ sí ọ̀wọ́ tó ìgbàgbọ́ tí wọ́n ní sóògùn. wa ma yu'minu aktharuhum billahi illa wa hum mushrikun olúwa ní àwọn tó pọ̀ jù nínú wa wọn gba àwòrán àwògbọ ọ̀sẹ̀bọ ni wọn. akramakumullah yorùbá tún gbàgbọ́ ike ká pọ̀ sóògùn ọ̀nà ilé aláwo òjúgbọ́ ti sá ọ̀nà ilé aláàbá títí tó fi dáa fún ọ ẹ̀yìn tó dáa fún ọ mọ̀dà tẹ ọ mọ̀dà tẹ ọ ara yọ pàkádà ara rẹ dà ọ. ṣebí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó lówó wọ́n àti ògòrí tẹ́lẹ̀ ìṣe tí wọ́n lówó wọ́n bẹ̀rẹ̀ sí nana wọ́n ológun. nítorí pé kọ́mọ́bà wa di pápádà sí ibú yóò dé bá wọn wà ní wọ́n máa bo Allahu ló ní ìmánì wà ẹni tí ń tajà oògùn ni oníṣẹ́ ọwọ́ oògùn ni ọgbà tó tún ọ̀rọ̀ aṣọ́gun kò ní sí promotion wọ́n tún sóògùn lórí mọ́tíláṣí pé awọ́rò ókè ńgbà ìmá tí wọ́n ń fa awọ́rò pé àwọn èèyàn wá mọ́tíláṣí tí ẹ wá ṣe sọ láti rìn rárá o ẹ wá dáwó lẹ̀ wàlà haúlà wàlà quwwata illa billah ọba yẹn lẹ́rù wọ̀lá ọba yẹn lẹ́rù wọ́lá kò sì yẹ kó rí bẹ́ẹ̀. Rẹ̀ ẹ jẹ́ ká máa rántí ọ̀rọ̀ tó lọ́wọ́ bá wa sọ yìí ní gbogbo gbà. Yá ayyuhal ladhina amanu dkhulu fis-silmi kaffa wa la tattabi'u khutuwati ash-shaytan innahu lakum aduwwun mubin. Ẹ jẹ́ ká wọ nọ́ọ̀sì Islam ká pàtẹ́ nítorí wa nù. Tó bá gbàǹfààní wà fún wa láti rá àwọn ẹni tó ti kú bá sọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ yóò yé wa dáadáa àwọn ti lọ gbogbo ọ̀rọ̀ yìí ti dòótọ́ lọ́dọ̀ tiwọn tó ń gbà táwọn abá tó lọ láwọn àṣẹṣẹ mọ̀ọ́tọ́ lóòótọ́ àlẹ́ nípa ti ń bá wa sọ pé tó di ká tẹ́lẹ̀ kí ló dé tá a tẹ̀lé ọ̀pàtàkì kọ́ni kálukú wọ́n túbá àtàwọn tó ti jẹ́wọ́ pọ̀ tẹ́bọ̀ làwọn àtàwọn ẹni tó ti jẹ́ ọkọ ọmọ tọ́ọ̀sì làwọn àtàwọn tó ti jẹ́ ọkọ àtúbọ̀ ti fà làwọn àwọn ṣe mùnáfíkì ojú ayé ni ẹ padà síbi Islam tẹ̀sù bá lóòótọ́ ẹ fi mùsùlùmí lọ́kùn kẹwàá múra títẹ́ torí gbogbo ń tẹ́ ti ṣe sẹ́yìn ti bàjẹ́ nítorí pé ń tó bá ti ṣẹbọ sí Allah gbogbo iṣẹ́ rẹ̀ ti bàjẹ́ o wa laqad uhiya ilayka. وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملي ولتكونن من الخاسرين olùwàmí àti ránṣẹ́ sí wa lẹ́rìí sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bá ti ṣe ránṣẹ́ táwọn ẹni tó síwájú rẹ̀ ibi tí wọ́n bá ṣẹbọ sí Allah olùwàmí mo búra ṣe gbogbo sẹ́ẹ̀rì ọ̀bàjẹ́ ó sì jọ́kàn náà tó ṣòfò ẹ̀dá kùtọ́ bá sọ bẹ́ẹ̀ sáà nàbì kí làwọn ajá máa eléyìí túmọ̀ sí wípé onílàákà iná wa kọ́ mọ́ sàtún péye àwọn olóye nínú wa kọ́ mọ́ sàtún gbàgbé ọ̀rọ̀ ara wa ní ọ̀npá mójútó nítorí pé tẹ́lẹ̀ kálukú wa bá kú ara wa ládàárí o gbogbo ẹni tí máa ń di ọ̀la ń tẹ̀sí ń tàn jẹ wọ́lá ò ní rí àwọn náà máa ń retí ọjọ́ tí wọ́n ní káwọn náà tó dára sàárè oníkálukú kó mójútó ọ̀rọ̀ ara rẹ̀ àkàrà mọ̀kúmọ̀lá tó bá ń sọ pé èèyàn ṣàtúnṣe èèyàn ṣàìdá àti pé wá burú jẹ́ ọjọ́ ìṣẹ́bọ sí Allah èèyàn kúrò nínú Islam a tún pé kò sí ìkù ọláǹfààní àti rẹ́ni sọ́kùn òun wá lókù tó gbégbèsè báyìí ìgbésẹ̀ pé yóò tù bá lọ sọ́dọ̀ Allah qul ya ibadiya alladhina asrafu ala anfusihim la taqnatu min rahmatillah inna Allaha yaghfiru dhunuba jami'a innahu huwa al-ghafur ar-rahim ẹ túbọ̀ lọ sọ́dọ̀ Allah ẹ padà sí di Islam aláforíjì ni Allah tó bá foríjì ni tán àtúmọ̀sẹ́yìn ẹ mọ̀kùn lórí pé aburú lẹ́ẹ̀pẹ̀ẹ́fẹ́ ti sá burú ṣe àtìṣe lẹ́ẹ̀pẹ̀ẹ́fẹ́ ti sá àtìṣe ṣe àìdá ti pàìdá rẹ tó o bá ṣe bẹ́ẹ̀ ọmọ mùsùlùmí nínú bàjẹ́ yọ padà jẹ kó sórí bhutan. ẹni tí wọ́n sọ fún pọ́pọ́ọ̀tì tí wọ́n sà ìdá tẹ́lẹ̀ mi ọ̀ tàtàrà tiẹ̀ náà ọgbọ́n ó ṣeé ṣe pé pé tiẹ̀ pamọ́ kò sí hàn wọn náà jáwọ́ bẹ̀ torí pé kú bẹ̀ òní sì ní kò gbọ́dọ̀ dọ́là torí kó lè ti pààyàn kó tó dọ́là àmọ́ abirọ́ lárugẹ ọ̀nà ọ̀rọ̀ ajáde ta ló kọ́ pàápàá yan ẹ̀ ń jẹ́ ń pè ní pọ́sẹ́bọ́n ìwọ́n tún fojú kan wò ojú ra ni wọ́n ní sí ń wúrọ́ ẹ máa bẹ̀rọ lárugẹ nígbà tó gbé irun tí wọn náà ń ṣe ni torí pé irú ẹyẹ lẹyẹ wọ́tọ̀ nígbà tí wọn náà bá ti gbà pé aburú ni tó ń wù ìṣẹ́bọ̀tò àwọ̀ ni tó ṣe o ajẹ́ pé ìwọ kọ́ pàṣẹ náà sì ni ìwé òṣìṣẹ́ tó láti pàṣẹ sí wọ́n ń bẹ́ẹ̀ náà ní tí ń gbé wọn lárugẹ níbi ìbàjẹ́ ó tẹ́lẹ̀ sọ pé ìbàjẹ́ ìbàjẹ́ ni onílé sọ òní lè sọ ẹlẹ́sìn kọ́rọ̀ àwọn sọkúsọ bẹ́ẹ̀ kọ́ tẹ̀yìn jẹ o ẹni tí òní lè dúró fún ọ láti inú sáré á ń bọ́sibọ́sí jọ́gbìn dàlùkìyàmù tọrọ rẹ lọ́yẹ kọ́ máa gbọ́ àwọn sọkúsọ tí ọ̀dà kankan mà nípa ẹ̀ ọ̀dà wa wa o tẹnu kálukú ọjà wọn di ti ń ṣe tí ọ̀dà kájà wọn kúrò níbi àpọ̀tí ọ̀yọ́ káyé sára wa dànù ikú ń bẹ tọ́ ọ bá kú nítorí ó lè kún kèfèrí kó tó sáàrin àwọn mùsùlùmí ó sì ní fún mùsùlùmí kó tó sáàrin àwọn kèfèrí ntikaluku tọba gbàlérò fúnra rẹ̀ ntikaluku tọba nílò àfojúsùn fúnra rẹ̀ inú kọ́ máa ṣe ní tẹ́lẹ̀ tọba kú lọ́dà tó kú ní káfíìn tó kú lọ́sẹ̀ bọ kò sí ẹni náà kò sì sí ibi náà tó ti ṣàdúrà fún ọ láyé tó wúlò fún ọ. يعني ما كان للنبي والذين آمنوا أن يستغفروا للمشركين ولو كانوا أولي القربى من بعد ما تبين لهم أنهم أصحاب الجحيم فتسى النبي محمد صلى الله عليه وآله وسلم وستسى ونبابوته أو من لن النبي محمد صلى الله عليه وآله وسلم pé kí wọ́n máa tọrọ àforíjì fún àwọn ọ̀sẹ̀bọ kọ́dà báwọn ọ̀sẹ̀bọ ń bá jẹ́ mọ̀lẹ́bí wọn iye kan wọn ìbátan wọn lẹ́yìn ìgbà tó ti hàn sí wọn ọmọ nná ni wọn. lókùn ìgbà tó bá ti hàn sẹ́nìkan kú lórí ní èsì Islam ó ti hàn pọ́nmọ́ náà ni o kò sí àforíjì tẹ́fẹ́ tọrọ kò sáàdù àtẹ́fẹ́ ṣe fún kò lè mú kò lè gbà ó sì wá já sípò ọ̀sẹ̀ ọ̀daràn lálọ́ní kan ṣàdúrà fún rẹ̀ lé torí ẹ ẹnì sẹ́ni tó máa ṣàdúrà fún lẹ́yìn ikú rẹ̀ bákan méjì yóò wúlò kò ní wúlò kò lè wúlò àfikọ́jẹ́ pọ̀ ní ló ti ṣe nǹkan tí ó di kádùá yẹn kó wúlò fún lẹ́yìn ikú ọ kí ló ti ṣe kádùá aládùá tí ó fi wúlò fún ọ lẹ́yìn ikú rẹ̀ ó náà ní kó kú mùsùlùmí wọn ò sì gbọdọ̀ gbé àdúrà yẹn bọ̀ náà síbi à wọn sọ àdúrà ọjọ́ kẹta ìjọ kẹjọ ogójì ọjọ́ ọlọ́dọọdún àdádálẹ̀ lásán kò sí ti ọlọ bọ mbẹ wọn ti dáká ya tí wọn padà fún wa torí ẹjọ atúbá lónìí kó tó dọ̀là o kí láǹfààní wípé ọgbọ́n ọ̀gbà gbà tó kó abọ́ pẹ̀lẹ̀ nínú ẹrù rẹ̀ gbà tó kó abá gbégbá. nínú tó fi sílẹ̀ ìgbà tó kú abáyẹrin nínú nínú ọpọ́n eléṣọ́ ntẹ̀ ó kú abẹ́sìgìdì nínú kọ́bọ́ọ̀dù rẹ̀ ó kú abá àwọn oògùn tó fi kọ́ lóríṣiríṣi tẹ̀mọ̀ tó kú náà nínú oríṣi rẹ̀ ah, bàbá bá ọmọ oríṣi wọ́n máa wo ojúṣe ẹgbẹ́ ọ̀gá dáhùn dà ẹ̀ka olúwa àwọn mùsùlùmí kò kú mùsùlùmí kò kú mùsùlùmí rárá tí ẹ ti bọ́ kó tó lọ jìnnà tí ẹ ti bọ́ ọjọ́ tó kú gángan tí ẹ ti bọ́ àtúntì ẹ bá wá bọ́ tí àyè àtúnwá tó wà gbogbo àwọn tó ti wọ sàárè mi tí wọ́n pé ti bá ó yẹ káwọn sọ́ọ̀bù láti padà wá náà yàrá two hours péré a ṣe nǹkan tó ṣe pé ó ní agbára gbogbo ẹ̀sìn tá a ṣe ní twenty years a máa ṣe ní two hours wọn ò ní dá yín padà ó ti parí ó ti parí ó ti parí náà kò sáyé àtúnwá kankan àkìyàmà ló kù ẹ sì rí nínú sábàbí tó fà kí ẹ bọ òfin tán nínú ìwà àtẹrù àti sí ọmọ Yorùbá tó lọ ṣe Islam ó ní pé wọn mọ̀ ń pa Islam fún aláwọn ṣe. ìdí Yorùbá mọ̀ ń pa rẹ̀ àti táǹpádànù ọ̀rọ̀ nísìn èèyàn mọ̀ nípa ẹ̀ kò sì máa kẹ́kọ̀ọ́ nípa rẹ̀ kò sì ní jókòó ibi tí wọ́n bá ti ń ṣàlàyé rẹ̀ àbọ̀ rẹ̀ ti fẹ́ mọ̀ ó lè máa ọmọ Yorùbá nìsín ẹ̀kọ́ nípa ẹ̀sìn ó ní nǹkan tó fojú dìjì tààzàzà lọ́fẹ́ fi jẹ́ òkè kí ni wọ́n máa mú ìdí jẹun torí pé ìgbésí ayé fún wa ó dá lórí afẹ́ kówó jọ ni tó bá sì jẹun wọ́n ti fojú rọ ọkùnrin pé kí ni nǹkan tó dà ta ẹ mú àpèjú ẹ̀ tó kí n tó lówó wá. eré ń gbọ́ tọ́mọ yín bá ti sọ pé kéwù lè ní fẹ́ ṣe é fún máa ń yẹn lẹ̀bẹ̀ sí gbogbo àdúgbò àti ní àwọn ìlú níbi láti ní kí wọ́n bá sọ̀rọ̀ ọmọ ìlú ọmọ ìlú ọ̀yà nǹkan bù. Olú ọmọdé ara padà sí ibú kékeré ni wọ́n wá tè kí lọ fẹ́ dà. Ṣé o dá tè? Bàbá jẹ́ kí òwò dodo dáàfin ní sẹ́bọ̀ sí Allah dáàfin ní lẹ́bọ̀ lẹ́rù. Yàtọ̀ sáà ti ń ṣe tó ṣe pé àwọn gangan ni bàbá ló tà. Àwọn gangan babaláwo tẹ̀wọ̀n fáwọn eléyìí ọ̀tọ̀ ẹ ń pé ọ̀kọ́ mà nípa ẹ̀sìn ó sì síra rẹ sẹ́nu kọ́kọ́ ètò tó burúkọ kàwé rẹ ètò tó burúkọ máa ti sí ọwọ́ rẹ wọn náà síra rẹ sílé tó ilé tí ó tò ní di ọ lọ́wọ́ iṣẹ́ ìṣe rẹ tìra rẹ sí irú rẹ ti wà tó pọ̀ ilé tí ó wà tó ẹ pé ìrọ̀lẹ́ ni wọ́n máa lọ ní gbogbo ìrọ̀lẹ́ ìgbà tó kọ́ débi tẹ́sí yìí ọ dáadáa wọ́n lọ mọ́tò sí wa náà síra rẹ fọkàn oní sátọ̀dé sànńdé wà ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ tó ń ṣe ẹ̀yìn lọ bí iṣẹ́ ní sátọ̀dé ẹ̀yìn lọ ní sànńdé síra rẹ sílẹ̀ jó ó rí pé nǹkan tí ò yẹ ọ yóò yẹ ọ òkú lè ṣe lẹ́yìn máa jókòó bí sọ máa ti ń sọ̀rọ̀ ẹ̀ bí sọ máa ti ń ṣèdánilẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn wa máa jókòó bẹ́ẹ̀. bó ti ṣe wá lónìí tó bá fi ọkàn tó ń fi ń tẹ̀lé nǹkan tó ń gbọ́ pẹ̀lú àṣẹ ọ̀wọ́ òun padà sí lélòpọ̀. ó ní kí nǹkan púpọ̀ wà tó mọ̀ tẹ́lẹ̀ tó hàn sí ọ lónìí. tó bá ti tòní tó fi kún èso ti kọjá tó tún lọ omi tó fi kún ó ní pé bí wọn ò fi ọ lólùmọ̀ ọmọ wà nínú àdó lóye nípa ẹ̀sìn. tí wọ́n lè kú jẹ sẹ́nìkan kan ò lè sì lọ́nà ó sóríire nù ọ̀pọ̀wọ́ nù wàlá yìí torí pọ̀rọ̀ rẹ̀ ọ̀dà bíi sẹ́ni tó lọ wòran bọ́ọ̀lù tẹ́sán tí wọ́n ọ àwọn tó bá ti wọnú àwọn wọn ló ṣe yóò àwọn ọmọ tí ọgbọ́n bá wọn àti e rí i pé àkọ́kọ́ wọn nípa nákọ́bọ̀ kó tó wọlé kàwá gbọ́ ẹlòmíì ilé rẹ̀ ń dàrú ọ̀rọ̀ gbèsè ayé rẹ̀ gan kò yé ẹlòmíì ronú pé wọn lọ pokùnso ọ̀rẹ́ ló fi tipátipá mú wá di ìdánilẹ́kọ̀ọ́ nínú ìdánilẹ́kọ̀ọ́ ló ti gbọ́ nǹkan gbogbo wàhálà rẹ̀ mo ti yí ìpinnu mi padà wọ́n bẹ àwọn akótó má jẹ́ kí n ronú àṣetọ́ ni bẹ́ẹ̀ mà ṣé para mi kí ni mo jẹ́ yó Allahu akbar ẹni tí ń ṣe ń sọ̀rọ̀ kọ́ máa ti ń ṣe òun kà ń bá wọn sọ̀rọ̀ nípa kí ni Islam mú wa ni ẹ wá ní ìdáhùn sí ti ń ṣe òun gangan lára ọ̀rọ̀ tí wọ́n sọ àìmọye irú rẹ̀ torí ẹ̀ mọ̀jẹ̀ kí ọ̀kan bọ́mọ ọlọ́ nínú nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí nínú kan jẹ́ ń tó nímọ̀ nípa ẹ̀ àbí kọ́ jẹ́ ní tí ń wá mà nípa ẹ̀ àbí kọ́ jẹ́ ní tí máa lọ gbọ́rọ̀ kan máa sọ nípa ẹ̀. Tẹ̀rí máa ń ṣe bẹ́ẹ̀ pẹ̀lú àṣẹ Allah dábàá fi kú kúrò láyé gbogbo aburú gbogbo àìdá gbogbo ní tẹ́sí pé tá a bá kú lórí rẹ̀ ó lè ṣàkóbá fún alọ́là gbẹ̀ndàlùkìyàmù láìpẹ́ gbogbo yóò máa bọ́ lọ́wọ́ wa yóò máa bọ́ lọ́wọ́ wa á sì kú lọ́jọ́ dáàbò lẹ́ni tí ò lẹ́bọ lẹ́rù eléyìí pàtàkì jàmá ọ̀pàtàkì púpọ̀ ọjà bẹ́ẹ̀ ríta olúwa ni o èyí tó oògùn tó gbé sísọ ọ̀la yìí torógùn àkóbá ti ń ṣe fún ọ ó jẹ́ àǹfààní ti ń ṣe fún ọ lọ tọ́ba tiẹ̀ láǹfààní ó rí pé ọkọ tó rí fẹ́ tí ọlọ́run kọjú ọkọ dáadáa ọlọ́run lọ́yìn ọkọ yéṣọ́gùn tó ṣe yéṣọ́gùn tó ṣe orúkọ sàkọkùnrin ni wàláhì kìí sọ ọlọ́run lọ́yàn fún ọ ẹgbẹ̀rún ọ̀gùn tó láti yàn kọ̀ fún ọ. bẹ́ẹ̀ ni iṣẹ́ tó rí gbà tó jèrè tabua lórí ẹ̀ ọlọ́run ló jẹ́ kó rí gbà kìí sọ̀gùn tó ṣe nítorí pé bàbá ńlá fún oògùn àtolóògùn kò lè ṣe nǹkan kan fún ọ tó lọ ọ̀bá fẹ́. akramakumullah. ó ṣe ewu tó rẹ́gbẹ́sẹ́ lórí rẹ̀ tí ò mú ọ́ ó sì mú gbogbo yẹn ó sì kẹjọ wà ọlọ́run lọ yọ ṣètò mára torí pé pa ọ́ tó ń kú níjọ́ ọba kú tẹ́lẹ̀ wọn kan kú kẹjọ wà lójú kan náà tàtà wọn náà ní òfin kankan kọ́ra ní òfin kankan mára ṣùgbọ́n kọ́ pa onímọ̀ ẹgbẹ́ dúró pé kù. kó sí eléyìí túmọ̀ sí i pé tọ́ọ̀mù bá ti ń lọ síbi tó ti máa gbọ́ ọ̀rọ̀ nípa ẹ̀sìn rẹ tó ti ń sọ̀rọ̀ nípa tawhid báwo láti ṣe pẹ̀lú ẹlẹ́dàá ọlọ́kan tuntun nínú ìjọ ọgbọ́nù kò ní bọ́ ọlá mu lóòótọ́ tí yẹn ti ń ṣe bọ̀ láti thirty years kápá kan ẹlẹ́nu rúnrún rẹ̀ ebí ó ti máa kú ẹlẹ́nu rúnrún rẹ̀ ó bẹ́ẹ̀ ni tí ẹnu rẹ̀ tí ó rùn lẹ́nu lọ lẹ́nu tí ó rùn àní tó ní kọ̀dà kọ̀dà náà ni ìwọ pàdé kò lè bá a sórí rẹ̀. olùkọ́ ọmọ tó fọwọ́ ọmọ fọwọ́ rò fún adúrú rẹ̀ wọ́n ní sọ̀rọ̀ kí ni adúrú ní ti kó wá ní. ẹ mọ ibi tó ti lọ bá igbó lè tẹ̀ ni ń tẹ́kọ́ tó jẹ́ gbòòlà. ogun òfòlò òfòlò ń tẹ́ òfòlò ó sì ń bẹ̀ pátì kó lè bá a sórí rẹ̀. wọ́n ní àti ẹ̀gbọ́n ọdún bẹ́ẹ̀ máa tó ní àdúrà wà lálẹ́ ṣe tí ó gbà lẹ́sẹ̀kẹsẹ̀ ìwọ tó bá ti tún ìgbàgbọ́ rẹ ṣe òbúkátà bá fún ọ ládùn àkàpàdó tó fi máa tètè gbà ìwọ tún àníyàn rẹ ṣe tí ìsìlámù rẹ ṣe jẹ́ ọ̀rọ̀ tó wọ kankan kó wo bí ọgbà bí òní gbà wàláhì àdúrà ń gbà. àmọ́ kò ní gbà fún ọ nítorí pé wọ́n ní a máa ṣe ọ́ ni o òṣìṣẹ́ ọ̀ṣọ́ ọ̀ọ́bà káyọnu láàánú ẹnu lọ ń yọlá kò ní sẹ́wọ̀n láàbì olúwa ti sọ ó ní aná àyíǹda wọn ní àbèbèbè ìdí tí ẹrú mi bá rò sí mi ni màá máa fẹ́ wọn láàyè ọ̀rọ̀ ńlá lọ́rọ̀ níṣẹ́ ní tọrọ. ike ẹ má àdìsí tó sọ gbogbo ń tọ́ba fẹ́ sọ̀rọ̀ láyé má kò tóbi kò sí tó tóbi lọ́dọ̀ Allah ètò tóbi tó dáa ní kí wọ́n máa béèrè má kò dúró pé tó tó kò sí fún mi mo ní ó fún mi ní ẹgbẹ̀rún ẹgbẹ̀rún mi mo rò pé wa kò tí kọ́lé fún mi àpájà mo ní ó kọ́lé Island. mo rò pé yé wa àhá ó ní pé títí bàbá náà bá bọ́ sí ti màrí náà kọ́ àmọ́ títí ìyànà pátá ọba bọ́ sí ń wo owó tí ọ sí gbàdágìrì. kò sí nǹkan tó tóbi lọ́dọ̀ àwa ẹ̀yin ní kẹ́ ẹ ní pinnu pẹ̀lú àbí àtẹ̀mbàṣe ẹ sì má ṣèyẹ méjì rárá rárá ẹ gbà pé insha Allah yóò sọ̀rọ̀ láàyè ọ̀sẹ̀ náà torí di eléyìí. kọ́kọ́rọ́ sábẹ́ ọ̀tí máa gbà lóluwà ti fún wa kí lẹ́yìn rò sí àwọn àgbà tẹ̀ ń tọrọ lẹ́yìn rò pé ọgbà wọlá ọgbà ẹ máa jẹ́ èyí méjì ọgbọ́n náà kàn yín rárá nínú àwọn nǹkan tó ṣe tájú máa gbà tọrọ èmi má jẹ́ ọ máa béèrè ọ ètò ìrẹ́ ọmọ àmì ọmọ pọ̀ ń sọ̀rọ̀ ṣùgbọ́n ń sọ ní jẹ́ẹ́jẹ́ jẹ́ẹ́jẹ́ mọ́tò ìbejì tó ní oṣù bọ̀. nínú tí mo jáwèé ń ṣe méjì àdúrà gbà kò ní gbà oníkọ́ máa sọ tẹ́lẹ̀ ní ọmọ gbọ́. bóun ṣe máa ń ṣẹlẹ̀ ẹnìkan ti ń sọ ọ láti ọjọ́ tó ti pẹ́ mo béèrè olúwa ra mọ́tò fún mi ra nǹkan àrìnsẹ̀ fún mi ẹsẹ̀ tí mo rìn ti pẹ́ sàánú èmi náà jẹ́ ń ra mọ́tò ọdún kìíní ọ̀ra mọ́tò jẹ́ ń ra mọ́tò ọdún kejì òrí mọ́tò rà jẹ́ ń ra mọ́tò ọdún kẹta tíjàmbá pọ̀ pọ̀ pẹ̀lú ẹni tí máa gbádùn ààrẹ kí ló wù olúwa rẹ tó ní ọ̀ra mọ́tò fún àríkọ́tọ́ ọlù ìwọ náà wà bẹ̀rẹ̀ sí ní ṣèyí méjì ǹjẹ́ mi ń tọrọ nbùkátà kò gbọ́ pé wọ́n lọ́ba mi dání ǹjẹ́ wọn náà ń tọrọ mọ́tò tó mi náà gbọ́ kò sí kẹ̀kẹ́ tí mo lè ṣe fún ọ wàláhì àdúrà ń gbà wàláhì àdúrà ń gbà nínú àánú tó lọ́wọ́ ṣe fún wa ó tún kọ́ wa láwọn àyè láti máa ṣàdúrà tó ti máa tètè gbà máa béèrè máa tọrọ gbogbo tó fẹ́ nù forí kalẹ̀ rẹ gbogbo forí kalẹ̀ máa tọrọ máa béèrè gbogbo tó ń bá fẹ́ nínú tẹ̀sán hò ètò ètò pé tábà ti parí rẹ̀ látàlámà yọ jẹ́ pé àdúrà ló ti kàn kó tó sálámà ayé gbígbàdúrà àwọn àyè méjì inú gbogbo sọ láti wà ká máa kọ ẹ jẹ́ ká máa lò dáadáa bákan náà kí ló ṣe wọn ẹ jẹ́ máa jí lóru nígbà tí máa ń kó ìdákanu mẹ́ta ìgbẹ̀mí nínú òru bí agogo méjì ààbọ̀ tí ìgbàgbá ìfájà yọ yọ ẹ máa tọrọ gbogbo tẹ máa ń fẹ́ olùwà máa ń sọ̀kalẹ̀ wá sí sàmàlẹ ayé ta ló fẹ́ pè mí kí n dá lóhùn ta ló fẹ́ tọrọ nǹkankan kí n fún ta ló fẹ́ tọrọ àforíjì kí n foríjì gbogbo dáhùn wa náà a fẹ́ pé Allah kó dá wa lọ a ní nǹkan púpọ̀ tá a fẹ́ tọrọ kó fún wa a sì fẹ́ tọrọ àforíjì lórí àwọn ẹ̀ṣẹ̀ wa àyè gbígbàdúrà nù àti sàlàyé sínú ànábì sọ̀rọ̀ bá àdìsẹ́ náà fi hàn wá tẹ bá ní bùkátà kan tẹ̀ kó lu ọba yín gbọ́ tẹ ní òkè ìṣòro kan tẹ fẹ́ kó lọ ọba yín sọ di pẹ̀tẹ́lẹ̀ tẹ bá ní ìdààmú kan tẹ fẹ́ kó lọ ọba yín mú kó ẹ wọ ọjọ́ àlàrúbá gbogbo alamọjọ́ àlàrúbá òní jẹ́ ọjọ́ àlàájì ọ̀la ọjọ́ àtìní ọ̀túnla ọjọ́ àtàláta ìjọ mẹ́rin kọ́ ọjọ́ àlàrúbá ọjọ́ àlàrúbá lẹ́yìn àkókò tó ń bẹ lẹ́yìn sọ̀láàtò dọ̀họ̀ sí sọ̀láàtò làásù anábìlá kókò gbígbà dùà gbogbo ní tẹ̀sẹ̀ máa tọrọ lásìkò yọ ya yín lẹ́nu bá dùà yín ọ̀sẹ̀ máa gbà. ẹ dáàbò nídìí ẹbọ nídìí òòtà nídìí ifá èwo lẹ rí mú wá ń bẹ tọjọ gbogbo ìtàwé ẹgbẹ́ bọ́ọ̀lù ẹ̀ ń kàn ṣe sí ẹ̀ ń pe àwọn kan lẹ́yìn Allah ń tọrọ nǹkan lọ́dọ̀ àwọn míì tó yàtọ̀ sí Allah ẹ̀ ń wárí fáwọn nǹkan míì tó yàtọ̀ sí Allah. Ànábì ẹ̀kọ́ tí a nà fi kọ́ àti pọ̀jù ló lọ́ gbà. Bàbá tó fẹ́ fọ́n pàǹtì tó fẹ́ fọ́n dọ̀tí tó tún fẹ́ kọ́ yóò ti gbowó lọ́dọ̀ rẹ̀ ó tún lè lóò tẹ̀kí bímọ ọdún mẹ́wàá. Kí lẹ fún ànábì sallallahu alaihi wa sallam. Ànábì ti kọ́ wa ó ní ń fẹ́ tó bá ní bùkátà kan tó ń fẹ́ kó lọ gbàdúrà rẹ̀ oníṣẹ́ bá sùn tó bá ti tají náà ní gbòòrò lórí ibùsùn ẹ sọ pé subhanallah walhamdulillah wàlá ilaha illallah allahu akbar wàlá hawla wàlá quwwata illa billah gbogbo aláma ẹ tún wá sọ pé ilaha illallah wàhdahu la sharika lahu. له الملك وله الحمد وهو على كل شيء قدير ẹwà tọrọ àforíjì lórí ibùsùn náà kò sẹ́ni tó kọ́ lọ tàbí aláwọ̀ tọrọ àforíjì tó bá tó wá tọrọ àforíjì tán tọrọ gbogbo ń tàn fẹ́ kò tún wá sùn padà anábìlájọ ọgbà náà ọmọ lọ ń wá ńgbàdá ní àdúrà tó ṣe fẹ́ni tí wọ́n ń wọ́ ọmọ ìpè bá ń wọlé ọ̀nù àdúrà náà nù àdúrà náà nù gbogbo tó ń bá ń fẹ́ wọn lọ àyè àìmọye tí wọ́n ń sunkún ọmọ nípa tó bá tani kó ń ṣàdúrà wọn padà wá fún aró dùnú ìgbéyàwó àwọn ti lóyún alhamdulilah àìmọye ẹni tó ń sunkún ọmọ òrìṣẹ́ tó ṣàdúrà ọwọ́ àwòsínà torí di eléyìí ẹ dákun ẹ wá dúró orí táwọn ti wa táwọn wa náà ló tún á yẹ káwa ya tójú wọlé ẹ máa lọ lé olóògùn olúwa fún ọ ní wúrà ọwọ́ asọ́nù ọwọ́ ńlẹ̀ pàǹdàká láì jẹ́ pé nǹkan sí ọ bí nǹkan ọba sí ọ ló ń ṣe nǹkan olúwa fún ọ ní góòlù ọwọ́ ajẹ́ pé pàǹdà ni wọ́n ń lé ká àwọn olóògùn òfo náà ó tún máa wọ ọ pé á ah, ó dàbí ìgbà tí mùsùlùmí lẹ́yìn ó ní mùsùlùmí lọ́kọ̀ọ́ pé Islam ti bàjẹ́ láàmù ti bàjẹ́ ọkàn gbé àwọ̀ mùsùlùmí wọ̀ ni ẹran háràhárà àkàràbà kún mi wọ́n bá àwọn olórí bóbìnrin tí ń olóògùn gan àtàwọn tí ń lọ tọ́ọ̀kù nínú àwọn mùsùlùmí nígbà tó wá sí ẹ̀jẹ̀ yọ́ korofo orí kò lè sí sẹ́tẹ̀nì kankan àfẹnudọ́ba nígbàgbọ́ gbogbo àwọn tó bá ti sòfò gbàgbọ́ àwọn ẹlẹ́rìí tún wá wà kú wà ká torí di eléyìí báyìí ẹ jẹ́ káwa náà dúró déédéé níbi ìgbàgbọ́ wa iṣẹ́ rẹ tó ń ṣe kí lọ síwájú ó lè bá bọ́ mbẹ́ àfi kó dúró ti Allah ká gbé mi já kọ́mọ́bà rí ọgbẹ́ dá mbẹ́ àfi dúró ti Allah kí lolúwa sọ àwọn àyà kúránì ńlá ńlá kalẹ̀ sí tobi torí kálí máa tẹ̀ lófin rẹ̀ kásì lè máa lò wọ́n láti fi jọ́sìn fún Allah torí kára àjọsìn náà làdúrà qul ya ayyuhal kafirun abul a'udhu bi rabbil falaq min sharri ma khalaq wa min sharri ghasiqin idha waqab wa min sharri naffathati fil 'uqad wa min sharri hasidin idha hasad. ń bolo lórí ibú náà tọ́jọ́ tààrẹ bọ́ sí tí súra yóò ti di dànù mọ̀ngbà tí ò sí gbàgbọ́ ńkọ́ ó ní fálákì wọ́n ní á máa ka ọ́ fálákì àbẹ́rẹ́ ìdìbò ṣe pé torí kọ̀ ká kú bẹ́ẹ̀ náà ni kò ní àwọn olùbẹ̀rọ̀ pè náà mẹ̀lìkì náà ìlẹ́hì náà ní sẹ́pẹ̀rẹ̀ ìwọ̀sùwẹ́sẹ̀ kọ̀nà àlẹ́bí ìwọ̀sùwẹ́sù fi sùdúrì náà. من الجنة والناس كذبك إلك آية مارو من سورة البلد لقوتينو آية مفا من سورة الناس لقوتينو كذبك مارو كذبك مفا ودكينو nígbà tí wọ́n ṣàtà nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní iṣẹ́ wọn eléyìí tí ọ̀sẹ̀ àti pẹ̀lú ìyọ̀ǹda Allah ọ̀làpá lórí ti ànábì mọ́kànlá. olùwàwọ̀ sọ súrà méjèèjì kalẹ̀ láti ba gbogbo dẹ́gbẹ́ báyọ̀ bí ṣe ń kà tó bá ti káyà kan ìdè idán tó wà lára oríṣi kan ọjà tó bá ti kà kejì èkejì ọjà ọkà kẹta ẹ̀kẹtàjá títí táwọn ẹbí ti kà tán sallallahu alaihi wa sallam. Súra náà ni wọ́n bẹ fáwa lónìí ìjọ gbẹ̀ndà kìyàm. Okùn káwọn náà máa ṣàǹfààní ń bẹ̀. Àǹfààní tá a ṣe ń bẹ̀ kò wúlò àfi tá a bá jẹ́ adífálà táàbà jẹ́ aláwo táàbà jẹ́ oníṣàǹbò táàbà jẹ́ ológun táàbà jẹ́ olóṣù táàbà jẹ́ mùsùlùmí gidi tí wọ́n bá ti jẹ́ mùsùlùmí gbogbo nǹkan pátá èèyàn pàtó nínú tó ti dánmọ yorùbá láàmú wọn náà ní kó àwọn ọgbà palẹ sílé ayé lásán bá wọn dábàá sóògùn wọn máa ń wò pé dábàá sóògùn á kàn kú sí ẹnu àwọn nìkan ni wọ́n wà láàyè nù sísà nìkan ni irú wa wà láàyè irú èèyàn pọ̀ lórígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáńlá yìí ó yẹ kó fi nàìjíríà yìí sílẹ̀ kó lọ síbòmíì ti áfíríkà lẹ̀ pápá áfíríkà èèyàn dúdú torí pé báwa ṣe ń ṣe lọ́pọ̀lọpọ̀ orílẹ̀-èdè áfíríkà èèyàn dúdú náà ṣe ṣé ghana lọ́lọ́ tó ní bàbá wọn náà wọ́n lẹ́bọ̀ wọn lóògùn ṣàgbó tí wọ́n wọ́n lè máa pè lóko mú ògùn tí ó lè máa jókòó mú ìlórúkọ àṣàǹtẹ́ tó o bá lọ sọ́dọ̀ àwọn kòtòkò ní ní tó gbòǹbẹ̀ ó ń fáwọn náà lóríṣiríṣi ẹbọ bàbá tí a lọ sí Republic of Benin bẹ́ẹ̀ ó oríṣiríṣi ọ̀gá tẹ́gbọ́n àwọn náà tún jogún látọ̀dọ̀ Nàìjà bẹ́ẹ̀ ni tó bá lọ Nàìjíríà ó ń fáwọn náà ní tiwọn Senegal ń kọ́ tiwọn náà pọ̀ tó bá lọ Cape Verde ó ń fáwọn náà ní tiwọn títí tó fi parí West Africa wá ń bì tó bá mú orílẹ̀ Central Africa Central African Republic àwọn náà ní tiwọn. bẹ́ẹ̀ ni tó bá rìn tó lọ títí títí gbogbo àwọn Chadi Cameroon àwọn náà ní tiwọn. bó o sì lọ títí tó lọ Zimbabwe tó lọ Namibia tó lọ Zimbabwe Namibia Zaire tó di Congo Democracy ẹ̀rí tó gbogbo wọn ni wọ́n ní tiwọn tó fi dé South Africa gbogbo àwọn dúdùn kálukú ló ní tiẹ̀ tó bá lọ sí North Africa nítorí lè rí lọ́dọ̀ tiwọn ni pé wọ́n ń bọ sàárè tí wọ́n nù tí àwọn Morocco olùkọ́ ọmọ bọ sàárè wọ́n lè ní sídì lágbájá lọ́wọ́ àbẹ́ bẹ́ẹ̀ ni tó bá wá sí Algeria bẹ́ẹ̀ ni tó bá wá sí Tunisia bẹ́ẹ̀ ni tó bá Libya bẹ́ẹ̀ ni tó bá Misra wọ́n bá wọn rádaràdà náà bẹ́ẹ̀ tó bá lọ sí Europe tẹlọ sí Asia tẹlọ sí American continent tẹlọ sí Australia ó rí pé ó débi táwọn èèyàn ti tó gùn òkú rárá wọn ò ṣe kú onílẹ̀ ibi tí wọ́n dá wọn sí ni ṣé ilẹ̀ tí ń ọ̀dà tóbi gbọ́dọ̀ jẹ́ pé èèyàn ò lè sáyé láì sí oògùn òfò oògùn àdánù láì jẹ́ pé ẹ̀ ń ṣe òòtà ẹ̀ ń ṣẹ́bọ́ ẹ̀ ń ṣe ẹ̀ ń ṣògùn àwọn òbí láà àwọn aláṣà àwọn bàbá yín abẹ́bọ àwọn bàbá yín kí láṣà kí ni ẹ bọ ẹ ń pè nǹkan mí yàtọ̀ sí Allah ẹ ń pè kí nǹkan mí yàtọ̀ sí Allah ó ṣe nǹkan kan fún yín tẹ́lẹ̀ kan ò lè ṣe àfi Allah ìdá ń pè lẹ́bọ ni èyí tàkà wọn ń pè lẹ́yìn. àtà Yorùbá ẹni kí wọ́n dànkárá tá a ní kí wọ́n dànkárá ni láti má dànkárá tí wọ́n bá yàwòrán abẹ̀mí sí àtúntò ọmọ wà ń ọ̀sá yorùbá olóòní ká dẹ́sí la gọ̀bì àbábẹ́sí ehoro tàbí nípa ọmọdé tàbí nípa ọmọdé kó ọwọ́ sokoto kẹ̀mbẹ̀ tàbí nípa ọmọwọ̀ tàbí nípa ọmọdé àmàlàrí àtọ́bẹ̀ àbùlà kò sẹ́ni tó nípa ọmọdé gbogbo eléyìí dábàá àti ẹran fẹ́ pàṣẹ àwọn bàbá ńlá yín ìṣẹ́gun àwọn bàbá ńlá yín làwọn fẹ́ parun kò tó yọ ẹsẹ̀ ló máa pè nǹkan mi káyà tẹ̀sí àwà tẹ̀bó lọ́dà ni àbóògùn èsì lọ́dà ni àbíyèmájá òkè wọn lọ́dà ni odò wọn lọ́dà ni gbogbo eléyìí ilẹ̀ tí wọ́n parun tí ó sì ní gbẹ́rú ẹni tó bá ṣe tó bá ṣe pé àwọn ọlọ́lúwa sọ wọ́n ṣòfò ìfẹ́ pípẹ́ nìkan kọ́ mọ́sọ̀fọ́ nù wa iná nìtumọ̀ àlàyé ẹ̀sìn tá a máa ṣe fúnra wa lójoojúmọ́. lèmọ́mù kan ní wọ́n á pè yín lọ síbi tẹ́ máa pè nǹkan ní ìyàtọ̀ sí Allah àkọ́kọ́ dára ni lèmọ́mù ọ̀rá mi wọ̀ nù àbí baba ńlẹ́dì. gbogbo ẹni tẹ́ni tó bá lé yín jìnnà tẹ́sí òdodo ń lọ sáyé. torípọ̀ mi ọ̀fẹ́ kọ́ dáa fún yín àti náà àǹfààní rẹ nígbà tó bá kú kúrò láyé ìfẹ́ kí ló ṣe láǹfààní bó o lówó bó o lọ́lá bó o ní gbogbo ẹ̀ ń bó ní ọ̀wà àjọ yìí kò sí mà oríṣi eléyìí ọ̀hà lọ fẹ́ gbajúmọ̀ ìfà ni ọ̀rọ̀ àjọ gbajúmọ̀ níbo wà ní sálọ̀ ti gbajúmọ̀ ẹ bá mi sọ pépà gbajúmọ̀ mò ń béèrè ní pépà gbajúmọ̀ tọ́ba ti kọjú odò ọ̀yá ń dárúkọ ọ̀pá èmi ò wá lọ́mọ

bàbá olóògbé nìkan ọmọ náà ọ̀rọ̀ tó gọ sí ìwọ àtúrú rẹ lẹ́dá àmọ́ pé bẹ́ẹ̀ bàtó náà délù ọlọtí rẹ́díò Lagos tiwantiwa ẹ dákun ẹ bá ní kéde o awọlẹ yín afẹ agbóògùn wa ni afẹ sóògùn fáwọn èèyàn àwọn ọmọ wa kéde pé ògbóǹtarìgì olóògùn fẹ́ ti wọlẹ̀ yìí ẹni tó òbí ma ẹni tó tó ń pa ẹni tí yà ń sẹ àá bàbá ológun wọn náà yẹ kó lọ rẹ́díò ilé rẹ́díò tájú ogun rẹ lọ ṣùgbọ́n ẹ tí wọ́n pè nǹkan ọmọ àwọn èèyàn wa ìwọ tó fẹ́ tẹ̀jẹ̀ lọ ọ̀gbọ́n bàbá ológun wọ́n mọ̀ pé ilé rẹ́díò máa jọ́jọ́ tà wọ́n wá ń kan fún ọ lórí ṣe báńkì olókùn lè rẹ́díò ọjọ́ ìbò ti ṣe jẹ́. akramakumullah ilé ìtumọ̀ sí pé ẹja ẹja mojú tẹ̀sìn wa ẹ jẹ́ ká mà pé orí tó lóyún á ṣe fún wa ọ̀kan ga jù kan lọ nínú gbogbo orí tó á ṣe fún wa kò sí èso tó kó tiwa mọ̀ pọ̀ tí ẹ̀ bá wà mú orí lóore ìyẹn máa ń jìnà sí ní ọ̀pọ̀ orí jẹ́ máyà lọ́wọ́ gbogbo tó lè gba ìsìláàmù wa jẹ́ ẹ̀dá kan ẹ̀já jìnà sí ọ̀rẹ́ láàmì yóò kí ìsìláàmù wa bàjẹ́ ẹ̀já yẹra fún ibi kan là ń gbé tó lè gba ìsìláàmù jẹ́ máa lọ ẹ̀já jìnà sílẹ̀ iṣẹ́ kẹlà ń ṣe tó lè gba ìsìláàmù jẹ́ máa lọ ẹ̀já pàṣẹ torí pé ń tọ́ta a bá kú ìsìláàmù ni ó kù wá kù káwá bá wá jẹ́ pé àṣẹ dáadáa àti ìsìláàmù lódodo ẹ dákun sí mi nǹkan tí arọ́ náà lọ lọ́jọ́ gbẹ̀ndàkúyà. torí di eléyìí gbogbo tó lè bẹ̀sùn wa jẹ́ ẹja jìnnà sí. ẹni mọ́tíláṣí pọ̀ àwọn máa fura sí pé ọ̀pọ̀lọpọ̀ mọ́tíláṣí àwọn tí máa ń yan lè máàmù iná ni àwọn ẹni tó máa fi jóyè ọlọ́pàá ọ̀jọ̀kan nu mọ́ṣáláṣí bíi bàbá àdínì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Sígbà àwọn bàbá àdínì tó máa fi ìmáàmù jẹ wọ́n lè máa dàdé lọ́wọ́. Àkọ́kọ́ ni pé wọ́n ti joyè kankan ní mọ́ṣáláṣí ló ń pẹ̀ sí Islam. Kò sóyè kankan tó máa jẹ́ ń bẹ̀. Yorùbá láìsí ẹni gbogbo tí yorùbá bá ń ṣe ni wọ́n máa di oyè ń di rẹ̀ ẹnì sọ́jà tá à ń nánà á máa jẹ babalájé ìyálọ́jà àwọn olùdọ̀ fọ́jà tí a rò fọ́jà kìí ṣe bẹ́ẹ̀ ni mọ́ṣáláṣí mọ́ṣáláṣí ilé ìjọsìn ni tọ́ba ti ní ìmáàmù ní mọ́ṣáláṣí tá a sì lẹ́ni tí wọ́n máa pèpè fún kọ́lá òbúrúkú alẹ́ni tí wọ́n máa mójútó ìmọ́tótó mọ́tíláṣí náà bùkátà òye kankan lè máàmù gan bó mẹ́jẹ lè máàmù ká fi ṣe lè máàmù tẹ́lẹ̀ tá a bá ti jẹ́ yóò sọ pé kú ni ó gbẹ̀rù lọ́rùn ewúrẹ́ tọ́ba sẹ̀ tọ́ba ṣàìdá tọ́ba tó yọ yóò yà kàrẹ́jọ́ tọ́mọ yín lọ́wọ́ tọ́rọ jẹ́nu. Èrò yìí ni wọ́n kà fún, èyí sóye ẹni tí ó ṣe láti fún wa kìí ṣe kọ́ joyè oyè báwo ìdí nu wa ní wàhálà tí ń ṣẹlẹ̀ lọ́sùn tí ń wọ́n ti kà púpọ̀ ni wọ́n sì tún kà pípé wọ́n ti ti o yóò máa rí àwọn ẹni tó bá fẹ́ láti ṣe lè máàmù kí wọ́n jọ wọn kó fi mẹni tó kájú òṣùwọ̀n jù tó sáré ti tàlàkalẹ̀ kí láwò dáàbò fìyàn ṣe lè máàmù. ọlẹ́ni tó bá mọ àlùkùránì kájú nínú wa fún bàbá àdínì ti fẹ́ mà bàbá àdínì tó kápá jẹ́ bọ́ọ̀lù ẹ̀rí ṣe ẹ̀sìn yẹn ìmáàmù tó mọ àlùkùránì kájú wa. àwọn olùmọ̀ yóò ṣe lẹ́yìn tọ́lùmọ̀ bá wá fún ìyàsẹ̀ lè máàmù àwọn yóò máa ṣàmójútó ìmáàmù tó bá ti fi di pé ó fẹ́ gbẹ́sẹ̀ kúrò lórí bó ti ṣe dáa àwọn yóò máa pàkíyèsí rẹ̀ tó bá bá dé di pé ẹyẹ kí wọ́n yọ àwọn yóò yọ èmi ní awuyewuye ariwo ránù èmi ní nínú torí di eléyìí bó ti ṣe ẹ̀kọ́ máa jẹ́ nì. wọ́n àwọn gbọ́ pàrọ̀ bí sọ̀rọ̀ láì sẹ̀lẹ̀ wọ́n ní ká má máa ká aṣọ nínú sọ láti wà bí wàá làwọn tó wà gbádá gbogbo aṣọ pẹ̀lú bọ́ bá ti gbà gbogbo aṣọ pẹ̀lú bọ́ bá ti gbà torí pé kíká ṣòkòtò kíká pẹ́rù èyí ti bẹ́ẹ̀ ní tẹ́ni tó wà gbádá tó bá ká agbádá rẹ̀ báyìí irú kíká sókòtò lélẹ́yìn ẹnì kí wọ́n ká sókòtò wọ́n wé jọ wọ́n wé pọ̀ wọ́n wé pọ̀ wọ́n wé pọ̀ wọ́n máa fà wá bọ̀ wá sókè tí wọ́n ká pẹ́ẹ́rù wọ́n wé jọ wọ́n wé jọ wọ́n máa ká pọ̀ bọ̀ wá sókè tí wọ́n ká gbádá wọ́n bá sọ gbogbo agbádá lẹ̀ ó lè méje ń bọ́ láǹfààní àti ṣe sọ̀dá ló ti ṣe yẹ torí pé agbádá ju agbádá lọ tẹ́lẹ̀ yẹn kò sí wàhálà bẹ́ẹ̀. wọn àmọ́ ń dájọ́ àdáàfò ẹni tó bá ti wá pẹ́ láti dárú lọ́jọ́ tó ń pàjọ wọn máa ń gbowó báwí sọ́tọ̀ àbí ọ̀sọ̀kọ̀tọ̀ owó báwí gbà ó ńgbà tí ìsọmọ ọ̀dọ́ yín ṣé wọ́n ń wọ̀ fún ní ti ń dájọ́ ó sì ní fún nǹkan tẹ́ ẹ ṣe lónìí tẹ́ ẹ fẹ́ máa fún òun lórí fún nǹkan tó ń tó dáhùn ọ̀dá mọ́ ọ̀dà àjọrú àbí ọ̀dàrú ọ̀dàrú.

tọ́ba ti yẹ tari ṣe ìjọ kejì ọdún àti ìjọ kẹta ọdún léyà yàtọ̀ síjọ ọdún léyà torókò tíjọ ọdún léyà látàárọ̀ ló ti bẹ̀rẹ̀ àmọ́jọ́ kejì ọdún ìjọ kẹta ọdún ìjọ kẹrin ọdún sẹ́ni tọ́ba dé ó dijọ́ kẹrin òkò sísọ bẹ̀rẹ̀ látìgbà tí òòrùn bá ti yẹ tari ẹni tó wọ́n lọ sọ̀kò láàárọ̀ kásìkò àti sọ̀kò tó tó kí ni ìdájọ́ rẹ̀ ọ̀sọ̀kò ni yọ pẹ̀ran ọ̀sọ̀kò yọ pẹ̀ran wọ́n ní ọ́kíálì àwọn òkúta náà fi bá wà láyé gan ọ̀nà yóò sọ àsìkò ẹ̀dá kan má bàa ní sọ̀sọ̀kùsọ̀ ànábì sallallahu alaihi wasallam kò sí láyé gbogbo òfin tó lè wá sì ṣe ìtọ́jú fáínà ó ti fáínà láìlẹ̀. báwo lè pààrọ̀ pààlọ́ fúnra rẹ̀ pé táwọn ibi báwa láì sọ sí láì. a gbọ́dọ̀ sọkù àti lẹ́yìn ìgbà tó ń bá yẹ tàbí. ebi ẹsìn yẹn lé tàló nípa ọlọ sọgbà dandan. ó gbọ́dọ̀ di àṣírí ni. nítawọn èèyàn ti ń ṣe é bọ̀ láti agogo kan okòógùn ìṣẹ́jú. wọ́n wá ṣe títí wọ agogo mẹ́rin ọkọjá ààbọ̀. èyí ó ti dínkù àbí wọn ní ti dínkù. wọ́n ti dínkù títí gbàtà kọ́kọ́ èrò ọrùn ló lọ́sọ̀ tiẹ̀. kódà ẹtí lè sọ́dà lẹ́ tọ́ba ní tẹ́lẹ̀ nínú òhèrè ọlọ́run dúró di ẹ̀bá mọ́tìrì kò sí wàhálà ń bẹ̀ àbúrò wa lọ sọ́nà àárọ̀ wọ́n lè máa mọ àwọn ọmọ bó sàárè báàlì máa ti sọ láti lẹ́yìn tí ọba ti fẹ́ lómi ẹ lè ṣe sọ láti lẹ́yìn àmọ́ bíbí tí ń bú sàárè yẹn ó ti sọ́ ti pò kíì òkè ni lè máa hàn yín tí ọba ti sí mọ́tíláṣí mi ń tòsí ẹ ti sọ láti lẹ́yìn ẹ̀. ẹni tó tó tó bá tọ̀ ìtọ̀ ò ní yé dáńdì rẹ̀ ìtọ̀ ọmọ kánà ó ti dà rẹ̀ kò lè pé ìtọ̀ dúró kó dúró ó ti dà rẹ̀ nǹkan tí wọ́n máa ṣe olóyìn tó ṣáájú gbogbo sọ̀ láti kọ̀ọ̀kan tó bá lọ tọ̀ yóò tà á bà dáadáa yóò wá sí nǹkan kan yóò fi sídìí rẹ̀ lẹ́gbẹ́ títọ̀ yẹn bá kán inú nǹkan tó fi sídìí rẹ̀ nìkan yóò máa kán sí lọ́nà tàlùwàlá àlùwàlá tó ṣe ọlọ́láfíà tó ń tìtọ̀ sí nǹkan torí pé kò sí nǹkan lè ṣe títọ̀ tí ò fi dúró àmọ́ gbogbo sọ láti tọ́ ọ̀bá ṣe yọ lọ fún àlùwàlá ṣe yọ tààbà yọ dàtọ̀ tó wà níbi tí ń gbàtọ̀ sí yọ dànù yóò tún fi nǹkan yóò tún fi nǹkan síbẹ̀ láti fi máa gbàtọ́ bí kó fi kúdukúdu kó fi sí abẹ́ rẹ̀ títọ̀ ti ń ká kó fi nǹkan mú mọ́lẹ̀ lọ́nà tó ti pé títọ̀ yẹn bá ká kò ní yí pátá rẹ̀ tó bá ti wá fẹ́ ṣe sẹ̀lẹ̀ yóò lọ yọ ẹgbẹ́ dànù yóò tún fi kúdukúdu míì sí láàpẹ̀lú akọ́bá fún lálàáfíà wàláhì ẹni tí àwọn àdáhùn bá dé bá ẹnìkan ló lè sọ báwọn ọmọ èèyàn ṣètò láàmà yìí a kì í mú orí tó lóra ṣe fún ata bá gbádùn ọ̀pọ̀lọpọ̀ nígbà tá a rẹ̀ bá yọ sí wọn dáná ni wọ́n máa ń dá àìmọye orí tó lóra ṣe fún wọn ni wọ́n máa ń dá àmà. wọ́n ní táwọn bá lóògùn táwọn gbádùn nítorí àárẹ̀ tí ń tà wọ́n táwọn lè sọ wípé àwọn dúpẹ́ fún Allah tó fóògùn yìí ṣe sábà bí ìwòsàn àwọn àbí táwọn máa sọ wípé Allah ń fóògùn yìí ṣe sábà bí ìwòsàn àwọn táwọn ti sẹ́ni báwo lè bá tún sọ nípa ẹ̀sọ́ yẹn gangan ó ní Islam Allah wò yín sàn pẹ̀lú sábà bí ògùn tẹ lò yìí òun ló jẹ́ kí ògùn yẹn ó ti sẹ́ nǹkan tẹ̀ ń sọnù tó dábàá lò tó bá ní kọ́ jomi lásán omi náà ni tọ́ba sì lò ó ní kó jọ ẹfun tàbósùn ẹfun àbósùn náà ládàá ní ṣùgbọ́n ló ní kó jẹ́ sábàbí fún òsàn wa ibi tẹ́ ti sẹ̀ omi tẹ́ sẹ́ ah ogun yé àìlè làìgbádùn èèyàn sẹ̀ tó oògùn yẹn lè mú wa ká gbádùn tó lè ọba fẹ́ kò lè jẹ́ agbádùn. wọ́n ní kí ni yàtọ̀ tó wà sọ̀lá tó bọ́ àti sọláàtì tá a máa ń ṣe tó òrùn bá yọ tó gbéra sókè ẹni tó bá jókòó láyè ibi tó ti ṣe àsùbá tí òjìjọ kúrò ń bẹ lẹ́yìn sọlá ọba jẹmọ kíláàsì ọba àmọ jẹmọ kíláàsì àmọ́ òjìjọ kúrò níbi tó ti ṣe sọláàtì àìdíje rẹ ó fi jókòó rẹ òfin ṣèrántí Allah fi kàmáṣí al-Qur'an àti kàmáṣí àdáwò sọlá ọwọ́ ń ṣe títí dìgbà tó rùn yọ. àpàlẹ àtúbà ní agogo mẹ́fà ọkọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún. ọwọ́ rí pé nílùú ayé òórùn yọ ní agogo méje ó kù ìṣẹ́jú mẹ́wàá. àtìpàlẹ àtúbà láti agogo mẹ́fà ọkọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún. àwọn àtòkò pé ìṣẹ́jú márùnlélọ́gbọ̀n títí tí ọ̀run fi yọ. Màbí ìrìn ayọ̀ á tún fún á tún fúnra wa ní ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lẹ́yìn tó ọ̀run yọ. Èyí yọ ní agogo méje kù ìṣẹ́jú mẹ́wàá. Ajẹ́ká àjókòó di agogo méje kọjá ìṣẹ́jú márùn. Ìgbà lára dìde láti sọ láti rákà méjì. Sọ láti rákà méjì tá a anabi sọlọlá àdìsẹlẹ wọn fi hàn pẹ́ńtẹ́ bá ti bẹ́ẹ̀ ó fún ládàá umra àti hajj ládàá umra àti hajj àmọ́ òdìdí láì tó ti ṣe sọ̀láàtì títí tó fi dìgbà yìí ó ti jókòó ń bẹ̀ máa sọ fúnfò ó jókòó ń bẹ̀ wọ́n ti àkà ònkí alukur'an òun ti àkàrù sọ̀bà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. sọ̀láàtì bọ̀ha àkókò yìí náà làkókò sọ̀láàtì bọ̀ha torí bá kókò sọ̀rọ̀ ẹ̀sìn bọ̀ á máa wọlé lẹ́yìn ìgbà tó òun bá ti yọ tó gbéra sókè yíyọ rẹ̀ agogo méje kù sẹ́jú mẹ́wàá látọ̀jú rẹ̀ gbígbéra sókè rẹ̀ fifteen minutes lẹ́yìn rẹ̀ látọ̀kọ̀ ago méje kọjá ìṣẹ́jú márùn. tí ìrìn àjò ṣe sọ̀rọ̀ ẹ̀sìn méjèèjì tọ́lá pé ojókòó kájú tó ti sàṣùgbà yóò dìde. òdìdá ṣe rákà méjì àti sọ̀rọ̀ fún sọlá ti ẹyọ kan ọlọ́run ti fún ọládà pé mélòó ló ṣe méjì sọlá tó bọ̀ á òun pàtàkì tó ká máa ṣe náà lójoojúmọ́ orúkọ níbi Muhammad sallallahu alaihi wasallam wọn ní gbogbo oríkèé kọ̀ọ̀kan lára wa là ń fẹ́ ká máa ṣe sàrà fún lójoojúmọ́ wọ́n kà àwọn olùmọ́ni oríkèé ọgọ́rùn-ún mẹ́ta ó lé ọgọ́ta ní ń bẹ lára oníkálukú wa three hundred and sixty gbogbo ẹ̀ lásán ká ṣe sàrà fún lójúmọ́ sàrà mélòó láti lójúmọ́ nù three hundred and sixty sábà ṣe sàrà three hundred and sixty lónìí sẹ́yìn kápá ti hundred báyìí àbí ọ̀yẹ́ kó tó di pé òní tán ọ̀yẹ́ kápá ti hundred báyìí ọ̀pọ̀lọpọ̀ ọ̀ṣẹ̀ sàrà ẹ̀yọ̀ kan báyìí kò sì ní ṣe àlọ́lù wa ti kọ́ wa ó ló ti tó fún pé ká sọ pé o ti ṣe sàárà fún gbogbo oríkèyìn òtún rákà méjì àbọ̀hà ó pàtàkì ká máa ṣe lójoojúmọ́ tọba ti ṣe rákà méjì àbọ̀hà àpò ti ṣe sàárà fún gbogbo oríkèyìn rẹ lónìí eléyìí ọjọba wọn ní sáwọn lè máa ra ṣíà láwọn kọ́ńtẹ̀ẹ́ bẹ́ẹ̀ ni kò sí tó burú mbẹ́ pẹ̀lú májẹ̀m. tọ́jọ́ tó kọ́mpìnì tẹ̀sẹ̀ ra ṣíà rẹ̀ kìí ṣe nǹkan haram iná ní nǹkan tó ń ṣe mbẹ́ kìí ṣe ilé ọtí kìí ṣe ilé tẹ́tẹ́ kìí ṣe fi tó ń ṣe ṣe ọ̀rọ̀ ẹlẹ́dẹ̀ tó ń ṣe ṣe ṣe bọ́tà kìí sì ṣe ẹran kẹ́tẹ́kẹ́tẹ́ tí wọ́n ti ń ti ń ṣe ẹran ní agolo kìí ṣe fi sẹ́ńtì ń ṣe haram ńlọkówó rẹ sí. ẹlẹ́ẹ̀kejì ilé iṣẹ́ tí bá ń bọ ọkọ̀wó rẹ tí bá ti ń ṣòwò àkáǹtì rẹ tí wọ́n máa bọ dáwó rẹ sí bẹ́ẹ̀ ti jọ lágrímẹ̀ntì the after transaction títí ìgbà báyìí wọ́n bọ dàgbà sí gbogbo owó rẹ̀ àbí after each transaction nítorí bá ti lé lérè wọ́n máa bọ̀ sọ sínú àkáǹtì rẹ̀ kí wọ́n máa fún ọ ní àlàyé breakdown tí wọ́n bá ti ń bọ̀ fowó sínú àkáǹtì. lọ́nà tí òní jẹ́ kí omi gbóná kó dàpọ̀ mọ́ tutù. torí pé ṣé ṣe tọ́jọ́ pé báńkì yẹn àwọn máa fi lélẹ̀ kí wọ́n á máa ná ojú owó èrè rẹ̀ mọ́ rìbá. àmọ́ tó bá ti fún ọ lálàyé yóò jẹ́ kí ọmọ bó ṣe yẹra fún èlé tọwọ́ ọmọ owó rẹ̀ eléyìí ìjọba. wọ́n náà wo bí nǹkan ṣe wọ́n táwọn lè máa yọ zakata wọn lówó sílvà lókun ìgbà tó jẹ́ pé sílvà kan ni wọ́n fi ń wọn owó òlu wa àní ti sílvà yọ àmì tá a bá ṣèwádìí tá a gbọ́ pé wọ́n ti sílvà wọn náírà náà wọ́n máa fi yọ àmọ́tọ́ wá ní góò làwọn tó ń pò fún wa náírà àgbọ̀dọ̀ fi yọ tẹ́mi bá sì wá lówó tó tó ń bá fi yọ zakati ní ti góò àwọn ọ̀bẹ ní kété bá lówó kí n yọ zakati tó láti àtẹ̀tẹ̀ tó bá jẹ́bẹ̀ gbogbo yẹn náà ni ó yọ lè wọ́n jalè yọ zakati ọ̀lá ọ̀bẹ tó bá ti lówó òní náà ni ọjà bó ti ṣe jẹ́ ọlọ́mọbìnrin kan ló béèrè o ó lóun wà ní js class wọ́n ti wá rí i pé àwọn obìnrin ẹgbẹ́ òun gbogbo ọlọ́lọ́rẹ̀kùnrin ẹ̀dá kan ń béèrè tó burúkú náà ní boyfriend ìbéèrè burúkú ìbéèrè rádaràda àyíbàjẹ́ tó ọba jẹ́bẹ̀ ọmọbìnrin wọn máa mú ẹgbẹ́ ọ̀kùn tí ìsìláàmù fọwọ́ sí kí wọ́n yan ọ̀rẹ́kùnrin lọ́rẹ̀ẹ́ eré kí la dáńdá kùn sí. à wọ́n sílẹ̀kùn bàjẹ́ nìyẹn wọ́n sílẹ̀kùn bàjẹ́ nìyẹn mọ̀ dàn wò ọ̀rẹ́ tó ní gan lóbìnrin ó gbọ́dọ̀ jẹ́ ẹni tí ọmọ kan kò ṣe dáadáa ẹni tí ọmọ ẹni ọ̀dìnà síbàjẹ́ ọ̀rẹ́kùnrin báwo kí lọ fẹ́ fi ṣe kí lọ fẹ́ fi ṣe mọ̀ bí sọ̀rọ̀ àná ni wọ́n ọ̀rẹ́kùnrin ò lè bóbìnrin sọ̀rẹ́ bí aburú náà bá tẹ́lẹ̀ àwọn àbúrò rẹ̀ wà àwọn àbúrò rẹ̀ wà síbẹ̀ nìkan ni wọ́n ń béèrè béèrè wọ́n ní ọkùnrin kan ló jáde pẹ̀lú ìyàwó rẹ̀ wọ́n á jọ wà ń kó wọ́n márèdì lọ báwọn ọkùnrin kan ti pàdé wọn lọ́nà àwọn bíi mẹ́ta wọ́n bá kí ẹ̀rín mọ́lẹ̀ wọ́n bá rin ẹ̀rín àárín tákìtì ẹ máa ń sọ pé àjẹkù ah, <laughs> àwọn. ìgbà tí ọlọ́rọ̀ ó ti mọ̀ ó ti mọ̀ pé wọ́n bá lóbìnrin wọ́n ti wà yìí ó ti wọ́n ti dọ̀sí mẹ́rin wọ́n ti tẹ́lẹ̀ kọ́ irú ọ̀nà là ń bá wù. tọ́ ó fẹ́ wí wọ́n tó ó fi wọ́n pàkíyèsí ọkùnrin inú àwọn àbùkù ẹ̀rọ ẹ̀rọ kò sí ìsàrà rẹ̀ ń bá rí. <laughs> ọmọ kankan ó rò pé obìnrin gidi ló ń fẹ́ níyàwó wọ́n ní ẹ̀ẹ́dá ìyàwó iná rà bàrù à ìyàwó ọ̀wáwò lẹ́sẹ̀ lálọ́kùnrin alọ́kùnrin wọ́n ní kíni ajẹ́kùwá ni tó ń lè jiyàn ni ọkọ wa ń béèrè ní ìsìnkú ẹ̀dá tó ń lè sì torí ọ̀rọ̀ ọlọ́gbọ́n bíi tí ọ̀dà tó ń lè pọ̀ ìyàwó òun torí ẹ̀ tẹ́lẹ̀ tí wọn náà retí nù tó fi fẹ́ ní boyfriend ẹ̀ẹ́dẹ́rú pẹ̀lú lọ ní ọmọ lọ ní lórí ọmọ tó tẹ̀lé lọ́la ẹni tí wọ́n fẹ́ fún ọ lọ́rẹ̀ ọ tí wọ́n máa lù ọ́ lòkulò tí wọ́n máa bọ̀ ṣèṣekúṣe kí wọ́n kọ̀ tó bá tún di lọ́la tẹ́lẹ̀ kan bá tún fi ọ tí ọmọ tó manage level náà wà tó bá náà yóò tún padà wá balẹ̀ ọkọ rẹ jẹ́ fún ọ tóbi ìyẹn ronú pé ìṣẹ̀lẹ̀ yìí lè ṣẹlẹ̀ fún ọ àwọn tí ń gba ìpèrànù àwọn náà pàdé rẹ̀ ń títí nìsín lọ́kọ̀ tó fẹ́ lé tó ń sọ pé my love àwọn pé my love báwo àjẹsọ àtàrò tẹ́tẹ́ tó bá bá ti lajá kò ní jẹ. tẹ̀sí máa ṣẹlẹ̀ sáwọn ọmọ tí ọba ti gbọ́nù ẹ̀yin ọkùnrin náà tẹ́sí sùkún bàbá rẹ̀ ràn ọ̀rẹ́bìnrin lọ yàn irun wọn ni máa fẹ́ẹ̀lì jù léwe o irun wọn ni máa fẹ́ẹ̀lì jù léwe o ọmọ bó ti lè máa bóbìnrin sọ̀rọ̀ fẹ́ àmọ́ kò mọ bó ti lè dáhùn fọ́múlà kan béèrè wọ́n máa fẹ́ ìbàjẹ́ sùn ẹ wá wọ ẹ̀sìn wọn jọ àdáwò wọ́n máa jẹ báyìí ròyìn ẹ̀fà dẹ́mọ̀lẹ́rọ́ mi yẹ́fà gbogbo àsìkò tó ti kọ́ wọn lẹ́kọ̀ọ́ àwọn obìnrin nílé ká bàbá tiẹ̀ òun pààrọ̀ lọ́jà kó lè bá a má dojú tì ọ́ ní wọ́n bá ní ká ẹsẹ̀ owó kó ìwé ọ̀sánù bàbá rẹ̀. obìnrin ni wọ́n kó ká pẹ́ẹ́pẹ́ tí ó bá kankan fẹ́yàwó gan òní tẹ́jọ́ ọ̀kan lọ kí wọ́n ní wàhálà. torí délé ìwọ obìnrin máa ń yan ọ̀rẹ́kùnrin o máa ń yan ọ̀rẹ́kùnrin ọ̀rẹ́bìnrin gan tó ń yàn lé o ẹni tí ó jẹ́ pé ọmọ pàkíyèsí rẹ̀ tó máa ń sa ìdàkọ̀sẹ̀ dáadáa tó bá kọjú máa tó gbé yín wálé òun kò lè kọjú máa yàtọ̀ sáwọn ẹ̀yà òfò àwọn ẹ̀yà ni yóò fò yàtọ̀ mọ́mọ́ wá fò ọmọ admission university wọ́n ti wá lọ yanjú registration ní school ọwọ́ hostel ibi tí wọ́n wó hostel ta àwọn ọmọ mùsùlùmí àwọn wá ń sìn wọn lọ hostel àwọn obìnrin hostel àwọn obìnrin hostel àwọn obìnrin ẹ̀mú kan ìyá bá ní rárá o ó fẹ́ ìtọ́kùnrin àtòbìnrin wà ló ń fẹ́. ó ti rọ́dọ̀ ebi wọ́n sùn nílẹ̀ yẹn ní àwọn ọ̀sẹ́tọ́ mọ ọ̀rọ̀ àkọ́mọ́ lọ rẹ̀ fún un. ọlọ́kùnrin bá wọ̀ wọ́n fà á lọ ní wọn ná ìyá yọ ọgbà àtìgbà tó fọmọ rẹ̀ sí hósítẹ́ẹ̀lì ọkùnrin àtòbìnrin. tọmọ bá ronú délé bá kété sọ́yẹ kí ìyá ọbẹ̀ nìkan wí. àtọ́jú pé ń tẹ́ wá iná lórí. ọjà bó ti ṣe jẹ́ wọn lẹni kan fẹ́ kàga kalẹ̀ èèyàn kó bẹ àgùntàn bọ bẹ kandara ó ń kàga ni irú ẹsẹ mọgbẹ kàga ọnà láwọn ìlú kan táwọn bá gbẹ́ kàga ẹni tí ń bọ̀ tí ò gbé bẹ pàápàá tilẹ̀ bá tú onímọ̀ tó kàga ń á tún kó àwọn kòkò sínú rẹ̀ torí kó lè bá àjẹpọ̀ mi ọ́n má kòkò yóò tún wá yọ sókè lọ́nà tó ti tẹ́ni tí ń bọ̀ kò sí bí ó ti ṣe yọ̀ọ́ rọ̀ lu kòkò yọ̀ọ́ mọ̀ pé nǹkan kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àbíkan wọn à ní kó kòkò kankan sínú kàga dèpòdépò pé nǹkan kan yọ pé nǹkan táwọn ṣe ni pé drum drum yẹn ni wọ́n gé sí méjì wọ́n á kí drum bọ òkè kàga yẹn. yọ wá yọ sókè lọ́nà tó ti pẹ́ni tí yọ ọmọ tó tẹ̀ dá láwọn olùkọ́ nàìjíríà ń rárá pẹrẹsẹ báyìí da páànù kan lókè ni ẹni tí ọba márùn-ún rìn kókó bẹ́ẹ̀ báwọn ti ṣe tiwọn nù ẹnìkan bá kó bẹ́ẹ̀ lọ́ba kú oníkàgá dáràn oníkàgá dáràn àwọn oníṣẹ́ ẹni tí ń gbé kàgá tí wọ́n ń di ẹ̀ yóò sì ti kó ọmọ tó ń fowó sí o torí irú ọ̀ràn báyìí náà torí irú ọ̀ràn báyìí ẹlẹ́yìn ìjọba o. wọ́n nígbà táwọn ń darí bọ̀ láti rìn àjò àwọn ṣe sọ láti táwọn fi délé báwo làwọn ṣe san sọ láti ìgbà tí a délé sí kápẹ́ ti sọ dùn àti sọ láti mọ́fírí àti àìṣà aago mélòó lẹ́ délé wọ́n lọ aago táwọn délé ọjẹ́ agogo mẹ́wàá lẹ́ agogo mélòó lẹ ti gbéra náà ti gbéra látagogo méjì àárọ̀ torí pé ibi táwọn ti ń bọ̀ òun náà ní lọ́kọjá agogo mẹ́wàá làwọn tó wẹ̀ kù àwọn ṣe ṣeéṣe kí bàbá dẹ́rẹ́bà ò kò dúró kò tó dúró kọ ẹgbẹ́ náà wọ́n ní kò dúró ọ̀dà kò tó àlà agogo mẹ́wàá tẹ́ dé òun. àkókò zuhur ó ti lọ àkókò asr ó ti lọ ẹ san zuhur àti asr padà ní sàláàtì onírìn àjò rákà méjì méjì ẹ ní rákà mẹ́ta ẹ sì ní rákà mẹ́rin wọ́n rẹ̀ náà lẹ́dí ẹlẹ́yin ìjábọ̀ ti ṣe jáde àkókò tẹ́ délé ẹ jẹ́ oòrùn tí wọ̀ ẹ̀ sì tí ì ṣe sọ̀látò zuhur bẹ́ẹ̀ ni ẹ̀ sì ṣe sọ̀látò láàf ẹ̀ sì sọ̀látò zuhur ní rákà mẹ́rin ẹ̀ sì ṣe sọ̀látò láàf ní rákà mẹ́rin ìwà àkótẹ́ dé sí àkókò wọn náà ọ̀rọ̀ kó yé wa eléyìí ìjábọ̀ tó ṣe jẹ́. àkókò tí a dé sí ẹ̀yìn àtúbàn ẹ̀ sì ṣe maghrib ẹ̀ sì ṣe sọ̀látò láàṣà ẹsùn magrib rákà mẹ́ta ẹsùn sọláàtì ìṣá rákà méjì torí pé àkókò tẹ dé sí àkókò ìṣá ìṣìlọ àjẹpé ẹsùn ní sọláàtì onírìn àjò. wọ́n ní báwọn ọ̀bá ti ṣe sọ̀dáṣọ ìwòsàn sílẹ̀ ti má báwo làwọn ti ṣe ilẹ̀ ti má àtàjàre ti yọ ẹ̀ ìtàkùbà ààyè wà fún yín ikú ká ṣe sọ láti wò ó tẹ̀lé gẹ́lẹ́ bẹ́ẹ̀ ti ṣe sí tó bá kó òrùlé jì àǹfààní yẹn wà fún yín ẹ ṣe rákà mẹ́ta ẹ̀yin rẹ̀ lẹ́sìn rákà àdá alifájì ẹ̀yin rẹ̀ lẹ́sìn kọ́mọ lẹ́wàá gbé sọ̀rọ̀ àti kí ló dé nítorí pé ẹ̀ sì ṣe àtúbà. sábà tí wọ́n ṣàtúbà a ní gbèsè tọ́lásì wítìrì lọ́rùn á dúró di àkókò ọ̀bọ́hà tá à ń sọ̀rọ̀ òun ti yọ ó ti gbéra sókè bíi five minutes after seven ẹ wá ṣe tọ́lásì wítìrì yín yẹn àmọ́ kò ní jẹ́ wítìrì mọ́ ọ ẹ sọ pé fẹ́ san gbèsè wíìdùlẹ̀ tọ́lásì tẹ́ máa fòrú ṣe tẹ́ ẹ̀rí ṣe ẹ ṣe rákà méjì ẹ sàlámà ẹ tún ṣe rákà méjì ẹ sàlámà torí wọn kì í ṣe wítìrì lọ́sàn-án wítìrì ìtumọ̀ rẹ̀ ní pé nọ́mbà tí ò fẹ́ pín fún méjì láì sẹ́kù. bẹ́ẹ̀ ni wọ́n rá nàbì Muhammad sallallahu alayhi wa sallam tí ń ṣe sọ̀láàtì lọ́sàn-án náà fi làárọ̀ tà méjìlá. wọ́n ti léèrè kí ló dé ó ní sọ̀láàtì wítìrì táwọn máa ń ṣe lóru lọ́jọ́ rákà mọ́kànlá táwọn orí ṣe làwọn ń san padà ìgbà tí wọ́n san mélòó lọ́jọ́ méjìlá ọ̀jẹ́ mọ́kànlá ti máa jẹ́ tẹ́lẹ̀ torí ẹ̀ mẹ́ta kì lọ di mẹ́rin ọlọ́dà kó fúnjọ́ mẹ́ta báwo náà ti ṣẹṣẹ sọdá ọdájú pé àyàn àwọn ẹni tó dákú sí àwọn ẹni tí wọ́n máa ń tí wọ́n ń ṣe ni tó bá dá àwọn ẹni tí wọ́n máa ń tí wọ́n ń ṣe wọ́n ti lọ gbé sí ọjọ́ mẹ́ta báwo torí àwọn sọ pé láfíríkà ń bí ìwádìí fi hàn pé àwọn èèyàn ní òtí ìfúta gbé wọn sí torí ìkanjú náà bá ti gbà ń pè á ń pè kọ̀ dáhùn ẹgbẹ́lẹ́kùn gbẹ́lẹ́kùn kò sílẹ̀kùn ajálẹ̀kùn mọ́ lórí ni. a ti bẹ̀rẹ̀ sí sọkún a ti máa sọkún tikún tikún ni ẹyẹ dá sí tó bá ti wẹ̀ aṣọ ọ̀gbẹ̀yìn wọ́n ti lọ́ọ́ ra sọ. àti wé rẹ lẹ́ni láì sí ìfú àti wé lásọ. àkàrà mọ̀kúnmọ́ ìmáàmù náà ti dá Allahu Akbar ọkùnrin bá wá tají. ṣé màá mú odò ṣe à òkú jí òkú kọ̀ torí ẹ̀ ni wọ́n lọ da púpọ̀ tábà ìwò pé èèyàn ti kú àkókò ti kù ẹja pé medical doctor àbáwọn tó bá ní ìrírí wọ́n á bá wa wò ó torí pé tí èèyàn bá dákú nǹkan kan tó sẹ́kù lára wọn tó tún máa fi hàn pẹ́ nìjọ. tá a bá ní ìrírí tó tó bẹ́ẹ̀ àtọ̀rọ̀ máa sin àlàyé ni. ẹ wá lè yàn dákú fúnjọ́ mẹ́ta àwọn ẹni tó dákú láàrin wọn wọn wọn orí wọn pé wọ́n sì ní sùúrù ẹja wo díẹ̀ ẹja wo díẹ̀. sọ̀rọ̀ pé dákú sọ ọmọ sọ ni pé kí ni bàtí máa rùn òtítí èkú ó tẹ̀lé máa rùn ìjọ mẹ́ta tí wàá ti sọ̀lá tó bá òru nígbà tó ti jẹ́ ike ó ti dákú ni kò ní san kankan padà nù sọ̀lá tì èyí tó bá tají sásìkò rẹ̀ nìkan ẹni ọ̀sán padà èrò pé yé wa ká pé ọ̀tají oòrùn tó yọ sọ̀lá tì wọ́n ní ọ̀sẹ̀ àṣùbà ọ̀tají ń kúrákà kan tó rọ̀ ọ̀wọ̀ sọláàtì wọn náà ṣe sọláàtì làásù èyí tó bá tají sásìkò rẹ̀ nìkan ní ọ̀sán gbogbo èyí tó lọ nígbà tó dákun olú òní fi bí bẹ́ẹ̀ náà ni sùn yá mọ̀rọ̀mọ̀bà fúnjọ́ mẹ́ta kò ní san padà nítorí ẹ̀mí ò sí lára rẹ̀ ọlọ́run padà dẹ́mi padà sí lánìí tàtà sẹ́ni tó sùn fúnjọ́ mẹ́ta ẹni tó sùn fúnjọ́ mẹ́ta sọláàtì wọn náà san padà sọláàtì jọ mẹ́ta síyàmù ọjọ́ mélòó síyàmù ọjọ́ mẹ́ta ìyàtọ̀ wà láàrin oorun àti dídákọ̀ àbíòsì ọ̀wà ìyàtọ̀ alákọ̀ọ́kọ́ ọ̀gbẹ́tẹ̀ iná ọ̀dà sí nínú ìyàtọ̀ tó wà láàrin oorun àti dídákọ̀ náà wọ́n ní ńgbà tó sùn ó sì ń mí àmẹ́ni tó ti dákú ńkọ́ òmí mọ́ ìdáhùn kejì. ìyàtọ̀ kejì ẹni tó sùn oní ọmọ yíra padà yàtọ̀ sẹ́ńtẹ́ dákú iná ní ìdáhùn alákọ̀ọ́kọ́ ọ̀sẹ́ mi lára rẹ̀ ń sẹ́yìn ẹni tó sùn mí làákàì ọ̀rọ̀ pé ń mí náà ni ẹ̀ sì sọ ẹ̀yin náà bá a dá sí i torí pé ẹ máa sọ tó kíni ẹ̀yin náà dá sí <laughs> ẹ dá sí ẹni tó sùn. tá a bá ti tí òjì lọ́rọ̀ tá a lè jí kíláàsì àbá lè jí kíláàsì adàpẹ̀dà mi sí lórí yóò dìde àbí òní dìde ẹ tọ́jú akókè lọ́fẹ̀ẹ́ fẹ́ fún òsì ń tẹ́ fẹ́ fún.